ó sì gbà wá láti gba ìbéèrè táwọn èèyàn bá ní lórí rẹ̀ èyí ló fà á làwọn elétò mọ́sálásí kágbà fọlọ́run nìsín ní náà fi wá ní ká tó wá padà wá lẹ́lẹ́ òkejì ká yẹjú ọ̀rọ̀ tá ń bá lọ ká sì fàyè béèrè lẹ̀ àwọn àmọ́ sọ́lọ náà ní àǹdọ́lúwa wa àǹdọ́lọ́wọ́ bá wa ọ̀rọ̀ tí ọlọ́wọ́ bó sọ tá à ń nábì ò sọ ọlọ́run dákun mọ́jọ tó tọ́nu wa jáde ọ̀rọ̀ fẹ́ẹ́nú ẹni tí ń sọ̀rọ̀ ní máa ń kó bá ọlọ́run dákun mọ́jọ sọ̀rọ̀ fẹ́ẹ́nú ẹ̀yin náà tẹ́sí máa gbọ́ wa ọlọ́run dákun mọ́jọ kẹ́sì wa gbọ́. ká tó wá máa lọ èmi kó kọ́kọ́ béèrè àwọn béèrè méjì kan náà àbí jẹ níbi mẹ́ta ìyún ó lè jẹ́ kí àwọn ọ̀rọ̀ tá a fẹ́ máa sọ á lè máa bá a lọ. ìbéèrè mi àkọ́kọ́ jọ̀mọ́ ìsìláàmù ka àṣà kún àbí kò ka àṣàkún ààrẹ nìkan kan dáhùn ìsìláàmù ka àṣàkún tọ̀ níjọ́ náà wá pín àṣà sí méjì aláàánú urfun salih wà urfun fasid àṣà kan bẹ àṣà tó dáa ni a sì ní àṣà kan bẹ àṣà tí a pè é àṣàkáṣà ẹ dákun tá ń lo lè sọ èwo ló dánú àṣà. èwo sì ni òdà àṣà lẹ́nu ká kan ta ni ó fún wa rẹ̀ máìkì rà àṣà làṣà tó àṣà sì ni àṣà tí ò da nínú àwọn tá a bá ń bẹ náà àwọn àkàlà wọn sọ̀rọ̀ pa àṣà tó da ẹ bá ń gbé fún wọn ẹ kí tó da. àṣà tó da náà ni àṣà tí ò ní àṣà tó da òun ni àṣà tí ò jọ̀mọ́ ta gba ìṣíwọ̀n yá àbá gbà á ta gbà wọlé àbá gbà wọlé alàgbà owó wá látàkàtà àti ṣekúṣe. èdè bá ti forí gba ìbò ìlànà. ayọ̀ à gbogbo àṣà tó bá ti forí gbà nǹkan kan nínú nǹkan tí Islam mú wa irú àṣà eléyìí àṣà kí ni àṣàkáṣà ni ọlọ́mọṣẹ́ àṣọwakùn bí àṣàkáṣà. àṣà tó bá jẹ́ àṣàkáṣà ìyàwó ní islam ní akọ sí ààrẹ ah, ni fún wa létí yìí náà ẹ bá ń fún àbá tó wọ gíláàsì lẹ́yìn ìyàwó ní islam ló ní ká kọ sí àṣàkáṣà tó tako ẹ̀sìn ká gba ẹ̀sìn ẹ sọ dáadáa ká tì í dànù ká. wọ́n ní ká tì í dànù ẹ ṣe bá a ti gé yorùbá nìkan lẹ́jọ́ náà nù ká ṣe kí ni jọ̀mọ́ ká tì í dànù ṣàwọn arẹ́dí àti mọ̀ tì í dànù àbá àrẹ́dí àrẹ́dí àti mọ̀ tì í dànù lórí ipa wọn fẹ́ ti àṣàkáṣà dànù òun náà la fi wá bá ọ̀rọ̀ débi à ń kúnlẹ̀ à ń tẹ̀ à ń forí balẹ̀ fún yàn àbá ń tẹ̀ à ń tẹ ọrùn wa à ń tẹ orí wa a fi wá ní àṣà lóbi. ìtí àṣà sì torí ẹ̀ mú ká kúnlẹ̀ wá àṣà fẹ́ ká fi pọ́n ara wa lé àṣà ó fẹ́ ká fi ṣe kí ni jọmọ́ ká fi pọ́n ara wa lé ó túmọ̀ sí pé àwọn tán introduce ká kúnlẹ̀ àti ká tẹ̀ àníyàn tó dáa náà ní nítorí pé àníyàn wọn ni ká bá a lè mú àpọ́nlé rinlẹ̀ láàrin àwọn èèyàn àmọ́ kí ló kọ́ ayẹba òun ni ìforígbá òfin Islam tí ká máa tẹ̀ tó forígbá òfin Islam mo wá lérò pé níjọ́ náà ta ṣàlàyé gbẹ̀yìn a mú ọ̀rọ̀ wá ní ọ̀rọ̀ àwọn àfáàlẹ̀ Yorùbá ìmọ̀ bóyá síjà máa rántí àbá rántí a mú ọ̀rọ̀ bàbá Kamali díìnì nílùú Ìlọrin a mú ọ̀rọ̀ wọn wá Sheikh Adam Abdullahi Ìlórí babalágége a mú kódà àkànṣọ̀rọ̀ tí wọ́n lè kan tíra wọn ẹ̀ẹ́dì pa mú wájọ́ náà a sì fi ṣàlàyé tí ń bẹnu ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ìkànnú àwọn àfáàlẹ̀ Yorùbá Alhaji Ahmed Aláyé Ìlọrin làwọn náà wà wọ́n sì ti kú amọ́rọ̀ tiwọn náà wá bákan náà Alhaji Abdulgani Àbùtó ọ̀rọ̀ àwọn àfààlẹ̀ Yorùbá mẹ́rin tá a mú wájọ́ náà nì tí gbogbo ẹ̀ sì ń tọ́ka lórí pé àníká máa kúnlẹ̀ ká sì máa tẹ̀ gbogbo wọn náà ní kò bá mu nínú Islam. tọ́ títọ́ wá tún tẹ̀síwájú ọ̀rọ̀ torí ta wá ṣàlàyé lẹ́nu ni pé a wá sọ ṣubuhatun ṣubuhatun warraddu alaiha ìkan bẹ̀rẹ̀ amúkòkò yìí bá ọlọ́pàá sàánú wa ń gbé èèyàn rí dáa kójọ báyìí dáa tí wá àṣìjọ tó wá sí ansẹt ansẹt jẹ́ rí pé àfikẹ́ lọ́wọ́ sàánú wa ọlọ́pàá dà wá láàmú. ṣubuhatun warraddu alaiha ìyẹn ni pé àwọn ọ̀rọ̀ kan bẹ tó rújú táwọn tí wọ́n ní àlá gbọ́dọ̀ mọ kúnlẹ̀ nìyí tí wọ́n mọ mú wá a fẹ́ wá mú ọ̀rọ̀ wá lórí àwọn ọ̀rọ̀ rújú yìí tí wọ́n ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí then ẹ̀rí wo gan la wá rí látọ̀dọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tó wá fi lọ́lẹ̀ fún wa pé àní amọ́kùnlẹ̀ àti gbọ́ báwọn àfààlẹ̀ yorùbá sọ yóò lárí mi ṣàlàyé jọ náà kí la nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àbọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam bákan náà kí lọ́rọ̀ míì ta nínú alukur'an tó ń ṣàpẹẹrẹ pé àbó ní kéyìn òun mọ kólé àbí ká mọ tẹ̀ yìí àwọn tá a fẹ́ fèsì lé lórí lélẹ́yìí ọlọ́mọta ràn wá lọ́wọ́ o. àmọ́ ká tó lọ àwọn èyí ṣe alábòsí àti níṣàbòsí fún yàn. ìkànnì àwọn àfáà tá a dákọ ní ọjọ́ tá sì dánilẹ́kọ̀ọ́ yìí àfáà a tún wá padà rí ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ míì kódà fídíò nìyí o wọ́n sì gbé sí gbangba. tòmí bábìlì àmọ́ àná tilẹ̀ ìlmíyà nínú pàmò náà ni pé ìjọ lọ́rọ̀ ọba sọ náà ní ká sọ ń bí ọ̀rọ̀ rẹ̀ ìgbà tẹ́ni yìí títí wá fi nǹkan mí kún ọ̀rọ̀ òun yóò da ká sọ fún jàmọ́ kọ́mà ni a ṣe bẹ́ẹ̀ ní òun náà ni a mọ́kúnlẹ̀ ni a tún gbọ́ kó sọ wáyé náà òun náà ni ẹnjọ́ pé Alhaj Abdulgani Àbùtó ẹ̀rí pé tá a fi rìnrìn àdéhùn gbà àtẹ́kọ̀ọ́ wọn lórí fóònù wọn kọ̀ǹdẹ́mù ẹ̀ láì ṣèlú nǹkan mi àmọ́ ọwọ́ tún kọ̀ǹdẹ́mù ẹ̀ náà ni fún like bíi twenty two minutes àbá ìnagun náà ni pé èèwọ̀ ni o ẹ gbọ́dọ̀ dán o haramu ni o àgbọ̀dọ̀ débẹ̀ nínú Islam àmọ́ gbà tó wá kú bí ìṣẹ́jú méjì sáfà yóò parí ọ̀rọ̀ wọ́n wá mú nǹkan kan wá pé yóò láwa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn rújúta ní wa ń bẹ lórí ọ̀rọ̀ yìí àwọn wa ni bí Islam ti wíre o Islam lẹ́ẹ̀ gbọ́dọ̀ kúnlẹ̀ Islam lẹ́ẹ̀ gbọ́dọ̀ tẹ̀ fún èèyàn orí yóò gbọ́dọ̀ kúrò ní bó bá ti wà ń jọ́kẹ́ ìbátọ́mà nábì ádámù ẹ̀gbẹ́ yín ṣé ṣùgbọ́n òfin yìí téèyàn ó bá lò ó ó gbọ́dọ̀ kọ́kọ́ kọ́ńsọ́ọ̀tì àwọn tó bá jẹ́ àwọn lọ́balọ́ba àbí àwọn tó bá jẹ́ àwọn abẹnugan nínú ìlú tẹ́tẹ́ irú ilẹ̀ Yorùbá tá a ti bá yìí tó yẹ pé ìkúnlẹ̀ lábá ń bẹ́ẹ̀ àfa àwa ni a gbọ́dọ̀ kọ lẹ́tà kánírù lọrin láti lò àwọn akọ lẹ́tà sọ́ba lọrin pé àkàràmọ̀ tó mọ̀ wá àti kétìrà kan pé ìsìláàmù ni a mọ̀ kúnlẹ̀ mọ́ o. tọ̀ gẹ́gẹ́ bí pọ́ bá wá ní àwa fẹ́ máa lo òfin yìí a sì fẹ́ kẹ́ ẹ pàṣẹ rẹ̀ fún gbogbo àwọn ará ìlú. ìta aláàfẹ́ fi kún ọ̀rọ̀ táfa àṣọ nu. àmọ́jọ́ náà tá a bá ní tara wa ọ̀rọ̀ tó dìnà sódodo ọ̀rọ̀ ọlọ́run ni tẹ́rí tá a bá mọ̀ pa fẹ́ dúró ti òdodo ẹja mọ̀ dúró tì í tá a bá sì ní dúró tì yálà dúró tì í àmọ́ ká máa dúró ti òdodo ká máa lọ́wọ́tú ká máa lẹ̀yìn ká máa lọ́wọ́tú ká máa lọ sọ́tún ká máa lọ sósì irú eléyìí yóò mọ kó bódodo tá a bá la gbéra ni òfin ọlọ́wọ́ ọba ò gbọ́dọ̀ bùkátà sí ká tẹ̀ mọ́ lọ́rẹ̀ gbàṣẹ rẹ̀ lọ́wọ́ ọmọnìyàn ta lọ́ba nábì ádámọ̀ bíi tọ́lọ́run bá ti ń pàṣẹ ta ní jọba ìlú kan bíi bá ti ń pàṣẹ ta ní jẹ́dùn ta ní bẹ́ẹ̀ ìmọ̀ọ́mù lúkẹ́mi tó lọ́wọ́ bá ti ń pàṣẹ tá a bá ilé tí jọ gbà lóòótọ́ kí pé ká máa tẹ̀ kíra ẹni ó tako ẹ̀kọ́ tí ìsìláàmù kọ́ ọ ó tako tí ìsìláàmù fi lọ́lẹ̀ tó bá ti ń rí bẹ́ẹ̀ kò ní ìdí káṣẹ̀ṣẹ̀ là ń padà lọ sí àwọn àgbà àfàlẹ̀ Yorùbá abúlọ̀dọ̀ àwọn ọlọ́ba lọ́ba ká tó máa lónìí nítorí pé gbogbo tó bá ti ń jẹ́ òfin ọlọ́wọ́ ọba àá máa ń dúró sí ni ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó ní kí Zakariya máa sọ fọmọ rẹ̀ pé ya Yahya khudil kitaba bi quwwa pé tíra tó agbélé ọlọ́wọ́ yìí dìí mú pẹ̀lú gbogbo agbára ni so òfin ọlọ́run àmọ́ ń dìí mú ni. ṣèṣìdá anábùwà Muhammad sallallahu alayhi wa sallam anábìrin innahu man ya'ish minkum fasayara ikhtilafan kathira ẹni bí ẹni bẹ̀rẹ̀ àdìsá fáwọn àni Irbad ibn Sariya anábìrin innahu man ya'ish minkum ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá ní kẹ́mi rẹ̀ gùn díẹ̀ nínú yìí fàṣẹyàrá ìlànà kẹsìrà yóò padà máa rí apá inú ọlọ́kọ̀ọ́jọ kan eléyìí ní kíní kan dá eléyìí ó ní kò dá eléyìí ó sọ pé tọ́ eléyìí ó sọ ò tọ́ àdóbi ní tó bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fa alaykum bi sunnati ìtẹ́mi bá dúró lé lórí ní kẹ́ẹ̀tẹ̀lé wà sunnati ní kúlọ̀ fáyìí rọ̀ṣìrì àti ìmọ̀nà àti ìlànà tí àwọn àrólé mi tó jẹ́ ní ìmọ̀nà tí wọ́n bá dúró lé lórí àdóbi wọn sọ fún wa pé tamassaku biha tamassaku biha ìjẹ́mi ìpínlẹ̀ yìí ẹ̀rí pé dìímú dáadáa wà á tu àlẹ́ ìhá bí náwáàdì ẹ̀jẹ̀ rí pé eyín ọ̀gàn yín lẹ̀ fi dìímú. ẹ dákun dàbọ̀ ní ta bá wá fi eyín ọ̀gàn wa dìímú ṣé yóò lọ mọ́ wa lọ́wọ́ kò ní lọ mọ́ wa lọ́wọ́. ó sọ pé tó bá ti ń jẹ́ òfin ọlọ́run à á máa ń dìímú dáadáa ni kò ní ìdí ká máa wádìí kí láfa àlẹ́ Yorùbá àbí ọba àlẹ́ Yorùbá sọ. eléyìí ni ọ̀rọ̀ àkọ́kọ́ tá àkọ́kọ́ gbéyẹ̀wò níjókòó yìí ẹlẹ́ẹ̀kejì kí wà ní ẹ̀rí gan tá à ń rí tá a fi ń sọ pé ká má máa kúnlẹ̀. anabuwa muhammad sallallahu alayhi wa sallam ẹgbẹ́ bí ṣe ń bẹ́ẹ̀ bí hadith afáwa anas ibn malik radiyallahu ta'ala anhu. hadith yìí nínú àwọn tírà tí ń bẹ nítòsí wa tí àánú ọlọ́run ọba kọ́ lé wa lórí bẹ́ẹ̀ àbí àánú ọlọ́run ọba ṣẹlẹ̀ wa lórí bẹ́ẹ̀ ipe kí àwọn tíra yìí kó máa bẹ nílé ọ̀gọ̀rọ̀ àwa mùsùlùmí kódà ń bẹ láwọn mọ́ṣáláṣí wa òun náà ní tíra tá ń pè ní Riyadu Salihin ká má wulẹ̀ lọ tíra tó jìnnà Riyadu Salihin ń bẹ lárọ̀ọ́wọ́ tó ọ̀gọ̀rọ̀ wa náà hadith yìí ń bẹ mẹ́ wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ anábì wa Muhammad sallallahu alaihi wa sallam nílà eré ànábì ará èèyàn kan láàrin wa ẹni tá a wá láàrin wa yìí ìyá kọ ọkọ ó wá pàdé ọmọ ìyá rẹ̀ àwòsàn dínkà àbó pàdé rẹ̀ eré ànábì àyẹn hanila ìjẹ́ nìyí ṣókì ẹ̀tọ́ kó wá fẹ́ kí níta kó wá lóun fẹ́ tẹ́ kọ̀kọ̀ fẹ́ni قال لا قال لا ànábì ni rárá kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. jọmọ tá a bá ti rí ọ̀rọ̀ míì mọ́ tó kọjá ọ̀rọ̀ yìí nìkan aláìwò tó ká nílò tó la fẹ́ gbọ́rọ̀ tẹnu lẹ́sàdínlẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam a fẹ́ gbọ́rọ̀ sí lẹ́nu. ó ti tó ìtòfilè mú fèsì pé kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ náà nù ẹ owó aláṣà ti wà òfin ọlọ́run àti tí ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam tó bá sọ tó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí òfin fún wa ó supasíìdì gbogbo nǹkan ní ìta bá rò káńṣe. kálá bá wá rí ju ẹ̀rí ìlọ òtítọ́ gẹ́. afárá Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu àtúwárí àkọọ́lẹ̀ látọ̀dọ̀ tó náà. ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam Mu'adh ló lọ sí Yaman ló dé. ó dé tán ó bá déwájú ànábì sallallahu alaihi wasallam ó bá wólẹ̀ síwájú ànábì ó forí rẹ̀ tẹ̀lẹ̀ ni ma ya Mu'adh ilé Mu'adh èwo lélẹ́yìn tó ń ṣe irú nǹkan àwọn tún lélẹ́yìn irú àwọn tún lélẹ́yìn Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu ó wá ní bẹ́ẹ̀ ni èrè òṣìṣẹ́ ọlọ́ èyí tẹ́ ẹ rí tí mo ṣe ìlú ti tẹ́ ẹ mi lọ bẹ́ẹ̀ ni tí mo ń ṣe fún ọlọ́ba lọ́ba wọn. àti àwọn lọ́lá ọlọ́lá wọn mo sì rí i pé àwọn lọ́ba lọ́ba yìí àti àwọn ọlọ́lá yìí kò sínú nínú wọn ẹni tó lọ́lá àbẹ́ni tó nípò tó tó rà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì ní nítorí Mu'adh bin Jabal ó ní nítorí ẹ̀ mo wá rí pé eré anábì ló lẹ́tọ̀ọ́ sírú àpọ́nlé táwọn olórí wọn níyì ju àwọn táwọn fún yẹn lọ anábì wa ní rẹ̀ Mu'adh kò wá yọ ni law kuntu amiran ahadan sọ́ọ̀rì ká ní mo bá fẹ́ pa ẹnì kankan láṣẹ mo fẹ́ ká bí ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ tó rà ń padà bọ̀ wá làókùntù ká ní èmi Muhammad tá a gbé dìde gbẹ̀yìn yìí àmìràn ahadan ká ní ìbá pa ẹnì kan láṣẹ àyẹ́sì jùdàlì ahadin ipe kó forí balẹ̀ fẹ́nìkan ni àbí kó tẹ̀ kọ̀kọ̀ fẹ́nìkan ni la amọ́rùtùl mọ́rùá obìnrin ni ìbá pa láṣẹ àǹtẹ́sì jùdàlì zawjiha ike kó máa forí balẹ̀ fọkàn rẹ̀ pé kó máa forí balẹ̀ fọkàn rẹ̀ eléyìí ó tún jẹ́ ẹ̀rí mi tóun náà tún sọ̀pọ̀tì ẹ̀rí alákọ̀ọ́kọ́ ó di mélòó báyìí jọ̀mọ́ ó di méjì ẹ̀rí mi tún wá ń bẹ anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi wọnú ọgbà kan bó ti wọnú ọgbà yìí ẹnìkan tó rọrọ náà fẹ́ gbòdì àmọ́ àṣàrí sọ ọ́ ẹnìkan ní ẹran bíi kápẹ́ ní kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ràǹkúnú ẹni yìí tó ní ràǹkúnmí ó wá ní complain lórí ràǹkúnmí rẹ̀ pé ràǹkúnmí yóò kí ń fi gbogbo ara ṣiṣẹ́ bóun ti mọ̀ tẹ́lẹ̀ anabuwa muhammad sallallahu alaihi wa sallam wa salaam marhaban bikum. ó wá débẹ̀ anabi rí yìí. the next thing tá ànábì ó kàn rí ànábì bá wo rànkúmí yìí ah, ah rànkúmí rẹ̀ olówó rẹ̀ yìí sì ní complain lọ́wọ́ rẹ̀ lórí rẹ̀ ànábì bá súnmọ́ rànkúmí ó wá fọwọ́ ra rànkúmí yìí lọ lẹ́yìn ó rà á lọ wájú ó fọwọ́ pa sẹ́yìn ó rà á lọ wájú ó rà á sẹ́yìn rànkúmí yìí sì ń da méje ìyẹn ni pé omi ẹkún jábọ́ lára rànkúmí yìí. báyìí lọ́bì ṣe wá ń fọwọ́ ra lára yìí ara rẹ̀ wá ń balẹ̀ ó kàn dílé náà ràkúnmí yìí bá sílẹ̀ bẹ́ẹ̀. anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó wá àwọn èèyàn pé ẹni tó lòun lòun ní ẹranko yìí lẹ́ẹ̀kan dà á ó bá ní èmi òjíṣẹ́ ọlọ́run ìwọ lọ ní ọwọ́ lọ gbádùn rẹ̀ lè gbádùn rẹ̀ torí pé fi ń ó ní àwọn ẹrù tó lágbára ju òun lọ òun lọ́ọ́ máa ń dìlé òun lórí àwọn arìnrìn àjò tẹ́mi òun ò lè gbé àwọn arìnrìn àjò yìí lọ́ọ́ máa ń ràn òun lọ ìwọ́ wá lọ́ọ́ gbádùn ràǹkúmí rẹ bó o lọ́ọ́ ti wá gbádùn rẹ̀ tí wọn náà bá fẹ́ wá máa gbádùn rẹ̀ látòní ìrìn àjò tó bá ti ń ju ẹ̀mí lọ ẹ̀kọ́ kan lànàbì fi lélẹ̀ ń bẹ̀ o nípa pé àṣà àtúmọ̀ ńláàánú ẹranko lójú tí tó bá wá kọ́ wa níta láàánú ẹranko lójú ẹ dákun ṣé kò wá yẹ ká láàánú àwọn èèyàn lójú jù bẹ́ẹ̀ lọ ká kọ́kọ́ máa mú ẹ̀kọ́ òun ká máa mú mi sí àmọ́ bẹ́ẹ̀ wá kọ́ là ń lọ ibi àwa ń lọ rèé àwọn sàhábà radwanullahi alaihim ìṣesí wọn tá a mọ̀ wọ́n mọ̀ wọ́n tún wá fi ìṣesí yìí náà hàn níjòkó yìí kí ni ìṣesí wọn ìṣe tí wọ́n ní pé tábà ilé ti rí tó rú wọn lójú ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n béèrè béèrè wọ́n yàtọ̀ sí yàtí ẹlòmíì àjọ ìṣe súnà ni o àwọn nǹkan míì ń bẹ tá à ń ṣe kò sí yé tó ti yẹ kó pé àwọn àfáà dùn pé ẹ dákun kí ló dé tà fi ṣe báyìí káàdì fún ọlẹ́rìí torí pé àwọn àfáà kọ́ là ń sìn tá là ń sìn jọ̀mọ́ Allah subhanahu wa ta'ala má àyè máa ń ṣe súnà àyè máa ń ṣe sàlàfíyà kì pé bá a ti rí táwọn èèyàn kan ṣe máa ń ṣe làwa náà wà máa ń ṣe bẹ́ẹ̀ ọkàn ní káwọn èèyàn kan fi gbọ́lẹ̀ ìwọ náà sì fi gbọ́lẹ̀ béèrè kí lè rí kí ni èé ṣe tá a fi ṣe bẹ́ẹ̀ ó yẹ kó o máa lẹ́kọ̀ọ́ lórí gbogbo tá a máa ṣe ẹ̀kọ́ yìí làwọn sàhábà wá ní nǹkan kan ò ní lọ àbí wá di àlàyé látọ̀dọ̀ kó lówó ẹranko má lu ẹranko rẹ̀ ńlòkulò wọ́n gbọ́ yé ìyín wo múrù jù dání èyí tó múrù jù dání òun ni kíkúnlẹ̀ tí ràkúníkúnlẹ̀ àwọn anílẹ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam ìwọ ló kọ́ wa lẹ́kọ̀ọ́ ká mọ́kúnlẹ̀ ràkúnmí làwọn ẹni tó kúnlẹ̀ fún ọ yìí ànẹ́bì wa ni àá níbi àwọn ànẹ́bì wa ló kiri kan lọ́dọ̀ àwọn onímọ̀ bàlágọ̀ a máa ń pè ní al-uslubul al-uslubu al-hakim ìyẹn ni kéńjọ́ mi jẹ́ èèyàn bá béèrè béèrè tẹ́ bá rí i pé ní tó béèrè ń kọlẹ̀ nídìí ń kọ́ ni tó nídìí ánsà tẹ́ ẹ bá fún ó gbọ́dọ̀ jẹ́ pé ní tó nídìí ó lẹ́wà fi fún ní ánsà alukurani lorú ẹ̀ láì mọ iye ọ̀nà irúbi tó ní wá ti sọ pé yẹn alúnaka anil ahila anil ahila ni wọ́n ń béèrè nígbà tọ́lọ́wọ́ ọgbọ́n òníkà nẹ́bí ó fún wọn lẹ́sì olúwa ní kúlì híyà mawaqitu linnasi wal hajj a lè má lè tún yìí torí pé ó bẹ̀ kọ́ là ń lọ. ibi à ń lọ ni pé ìbéèrè tí wọ́n béèrè ni pé ilé ànábì ọ̀ni amọ́kúnlẹ̀ amẹ́ranko ní kúnlẹ̀ fún ẹ̀. ànábì ò wá wulẹ̀ mọ́ àmọ́ fún wọn pé a ṣé ẹ̀rí pé ẹranko lélẹ́yìn ni ni kì í ànábì tó wá tún kàńpá irú èsì tó sọ́njọ́ ọ̀rọ̀ ti Mu'adh ànábì tó wá sọ́n bí eléyìí náà ànábì ní law kuntu amiran ahadan ó ní ká lè mí bá fẹ́ pa ẹ̀yẹ̀ kankan láṣẹ ni an yasjuda li ahadin ìgbẹ́ kó forí balẹ̀ àbí kó tẹ̀ fẹ́nì kankan la amartul mar'a obìnrin ní ìbápa láṣẹ an tasjuda zawjiha pé kó máa forí balẹ̀ kọ́kọ́ rẹ̀ ní gbogbo wa. Jama àwọn ẹ̀rí lápọ̀ báyìí kódà nínú tí rajé adam rahimahullah tá a mú wá ń jọ sí àwọn tó kó àwọn ẹ̀rí mi gan wá tó tún pọ̀ títí gan nú ẹ̀ tá a bá wádìí ẹ̀ lọ tá a wádìí ẹ̀ bọ̀ tó tún lè mọ́ fẹsẹ̀ rinlẹ̀ àmọ́ wọ́n ti establish pé àléwọ̀ ní kakúnlẹ̀ àwọn àbá àlẹ yorùbá tara ni wọ́n ń sọ dáadáa nǹkan wọn lọ kọjá áyà kan wá ń bẹ tán mú wá nú àlùkùránì áyà yìí a máa ń rí táwọn àfáà yìí máa ń lò a sì rí pé nínú tafsiru Usmanu Danfodio àwọn náà lò ó kí ni àyà náà níbi tó lu ti ní wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahada àyà yìí ìjọba òkúlẹ̀ ló àdírẹ́sì wallahu a'lam àwọn àfáà ilẹ̀ Yorùbá ń lò ó ṣùgbọ́n àyà yìí ó àdírẹ́sì nǹkan méjì kí ni nǹkan alákọ̀ọ́kọ́ àlùmọ̀sáájídà ó túmọ̀ sí àwọn mọ́sálásí táàní túmọ̀ àyà yìí ni pé wà á nà àlùmọ̀sáájídà lillah ipe àwọn mọ́sálásí tọ́lọ́wọ̀n ọba ni. fàlẹ́ àtẹ́dẹ̀rù ma Allahi àhàdá ẹ gbọ́dọ̀ máa jọ́sìn fún nǹkan míì ẹ sì gbọ́dọ̀ máa tó nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́hun Ọba subhanahu wa Aya yìí tútùmọ̀ yìí ìtumọ̀ ẹ̀dá Onye ó ní pé alimasaji níbi Onye yìí ó ní mọ̀wádìí ọ̀ṣojú ó ní a fi máa ń jọ́sìn fọlọ́ a sì rí inú àwọn kìbáàrù Ina iná al-mufassiruna minhum Sa'id ibn Jubayr táwọn a máa tú sí pé àwọn àyè tá a fi ń forí kalẹ̀. Anabuwa Muhammad sallallahu alaihi wa ó sọ fún wa ó ní umirtu an afjuda ala sada àti aazum wọn làwọn ọba pani láṣẹ pé kí n bá fẹ́ máa jọ́sìn fóun ọlọ́run pẹ̀lú ìforíkalẹ̀ ọlọ́run ọba ní kí n máa lo àwọn orígun méje kan gbangba wájú wa báyìí tó dé gbogbo ògóró mú wa àti àwọn ète méje tó lọ́wọ́ bá ní ànábì lọ́wọ́ bá ní kó ó pòwó láṣẹ kó mọ ibi forí kalẹ̀ àtẹ́lẹwọ́ wa yìí méjèèjì àtẹ́lẹwọ́ àkọ́kọ́ àtẹ́lẹwọ́ ẹlẹ́ẹ̀kejì olólọ́wọ́ ọba fi pa mí láṣẹ kí n máa forí kalẹ̀ fóun tábà bá tẹ́lẹwọ́ méjì papọ̀ mọ́ gbangba wájú wa ó di mélòó jọ̀mọ́ ó di mẹ́ta. anábùwà Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí ó tún kánú àwọn oríkè tọ́lọ̀ ní ká fi ṣe jọ́sìn fóun ó ní àwọn ojúgun wa yìí méjèèjì eruku eruku wa yìí méjèèjì tá a bá eruku méjèèjì papọ̀ mọ́ àwọn mẹ́ta ti tẹ́lẹ̀ ó di mélòó ó di márùn-ún àwọn oríkèé tó kù òun náà ni àwọn orí ọmọ ka ẹsẹ̀ wa eléyìí tá a fi lọ́lẹ̀ nígbà tá a bá ń forí kalẹ̀ fún ọlọ́run ọba tá a bá tún ka méjèèjì yìí náà mọ́ ó di mélòó ó di méje eléyìí ni Osman Danfodio rahimahullah ọlọ́mọba wa kẹ́ wọn ó ní àwọn aṣẹ́kàmálù dínà adábí òun làwọn rí nínú tẹ̀síìrù wọn tí wọ́n fi hadithi àwọn abituaya wa anna al-masajida lillah ipe àwọn àyè kírun wọ̀nyí àwọn àyè ìforíkanlẹ̀ wọ̀nyí tó toríke méjèèje a ló fún nǹkan àyàfi Allah subhanahu wa ta'ala. náà a lè má máa rí ọ̀gọ̀rọ̀ àwọn àfa Islam tá a bá padà sínú àwọn tíra a lè má rí wọn kán mọ́ lu eléyìí fi ṣẹ̀rí. àwọn tí ó gọ̀rọ̀ àwọn àfáà ìsìláàmù máa ń lò òun náà ni àwọn àhàdìsù tá a ti kà lọ síwájú. tí wọ́n á jẹ̀ fi rinlẹ̀ fún wa pé àníká máa tẹ̀kọ̀tọ̀ kò sí nínú ìsìláàmù. tí wọ́n dọ́gbọ́n yà àwọn ẹ̀rí yìí ó wá kú pé àwọn nǹkan kan máa wá ń bẹ̀ àwọn ẹni tí wọ́n ń sọ̀rọ̀ yìí náà sì lọ mú wa kíkẹ́ yìí tẹ́ máa ń ní kéèyàn ọmọkùnrin náà ṣe bí ń bẹ nínú àlùkòránì báyìí báyìí náà yóò wá mú àwọn ọ̀rọ̀ kan wá nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n mú wá òun náà ni àyà àlùkòrán ìyẹn sì fà ṣe ìjọ tó bá ti rẹ̀ ń tó ní kéèyàn ọmọkùnrin náà wọ́n wá fẹ́ lu àwọn àyà ìlú wọn lórí ìdúró láti gbọdọ̀ ṣàlàyé àyà nìmíjòkó yìí lára òrújú kí wọ́n á máa mú wá ní. láti nínú tágbéyẹ̀wò ní ṣubuhatun àwọn ìrújú ní bẹ lórí ọ̀rọ̀ wàrọ́dọ̀ àlèhà àwọn ìsìnwó sì láàmú ọ̀pọ̀lú inú àwọn ìrújú ọ̀rọ̀ òun náà tí wọ́n mú wa. ọba subhanahu wa ta'ala ni wa idh qulna lil malaika ọba nígbà tó ń sọ fún àwọn ike mi ọlọ́run mo fẹ́ fi ẹnìkan sórí ilẹ̀ tí àwọn màláyíká sì tako fífi ẹni náà sórí ilẹ̀ ìjọ náà ìjọ ta lẹ́ni ọ̀hún òun náà ni alábùwà Adam aleyhisalatu wasalam. a nígbà tí ọlọ́run ọba wá dá Ádámù tán tí ọlọ́run ọba ti wá dá Ádámù àwọn màláyíká tí wọn fẹ́ gbà fún Ádámù ọlọ́run ọba wá ṣe ìdánwò fún wọn. ìgbéra àwọn nǹkan wọ̀nyí àǹbìúni bi àsìmá ìhà ùlà ó yẹ máa fún mi ni orúkọ awon nǹkan wọ̀nyí àwọn yìí wò mọ́ àwọn màláìkà oríṣi tí won ọlọ́wà bẹ́ẹ̀ sì ni ọba ló fi fún náà nímọ̀ rẹ̀ ọba ni ò fún àwọn màláìkà nímọ̀ rẹ̀ òun ló wá fún sọ àwọn nǹkan náà bá ń ka gbogbo ádámọ̀ kàtọ́ di ọwọ́ lọ rèé eh? ọlọ́wà nítọ̀ kẹ wá rí báyìí mo bá yìí dùn yìí lọ olúwa wa ní ó sùjù dúú lè ádámù ibi à ń lọ ni ọlọ́wà ní ó yá gbogbo ẹ máa forí kalẹ̀ fún ádámà ọlọ́wà bá subhanahu wa ta'ala wa ń ṣàlàyé pé gbogbo àwọn màláìkà ń jọ náà òun ni wọ́n forí balẹ̀ fún ẹni tí ò forí balẹ̀ òun náà ni ìbílísù òun náà ni ṣèǹtàánù rọ̀jì èṣù nìkan ni ò forí balẹ̀ ń jọ́nà gbogbo àwọn màláíkà òun ni wọ́n forí balẹ̀. bàbá ọlọ́wọ́ jàre yìí pé àwọn bàbá wa náà mọ̀ pé mo gbọ́ bàbá ní ibi èmi ń lọ tuntun nù. ayẹ́kẹ́ bàbá náà fẹ́ fún wa lẹ́rìí nì apariwo àfilẹ́ ni pé àbá ọtí kọ́ látàárọ̀ ẹ̀mí rẹ̀ ń dùn áyà tó wà báyìí kọ́. <laughs> ọlọ́run jẹ́ pẹ́ fún wa lórí dáadáa ọlọ́run ṣe àjárí yí pé ọlọ́run bá aṣọ yín lẹ́sùn olórí ẹ ṣeun irú àwọn òjòkó báyìí dápọ̀ ó sì máa ń da tabawa arú òjòkó mímọ̀ báyìí ká máa wú ọ̀rọ̀ ìmọ̀ ká máa wú jáde onílù ṣe dùn táwọn bàbá wa sọ ẹlòmíì kò ní sọ́ba ti jòkó yẹn yá àwa lọ táwa ni àwọn òpùrọ̀ ọmọ àwọn ọmọ bu ayé alùpùpù ní bẹ́ẹ̀ tó sì dá ká yanjú òjòkó yìí ọlọ́run bá aṣọ bàbá wa lẹ́sùn olórí ẹ rí yìí àwọn èèyàn awá mú àyà yìí wá wọ́n lẹ́sìn ni a máa kúnlẹ̀ ẹ̀yìn a máa forí kalẹ̀ fún ara wa ọlọ́run sì ní ká dámọ̀ kí àwọn màláìkà ò forí kalẹ̀ fún pípọ̀ láti wá sí yìí sí. a ní bẹ́ẹ̀ ẹni báyìí lè tako àárín yìí irú ẹni náà tó bá tako pé òun ò gbàgbọ́ pọ́lọ́ ní ká dámọ̀ káwọn màláìkà ò forí balẹ̀ fún irú ẹni náà sì ti kèfèrí ẹni bẹ́ẹ̀ ti kí ni jọ̀mọ́ ó di kèfèrí àkọ́kọ́ mi ẹni bá tún wá ní ìforíkanlẹ̀ ẹjọ́ náà kìí ṣe pé ìforíkanlẹ̀ tọ́wá tún fẹ́ máa yí ibá mìíràn tó ọ̀bá sọ́ra rẹ̀ ọ́ sì dóní bídíà àfi ká tu bẹ́ẹ̀ náà pé ọlọ́run ọba pa wọ́n láṣẹ pé kán ṣe kí ni kán forí balẹ̀ fún ádámà àwọn bàbá gbogbo ọ̀rọ̀ pẹ̀lú àlàyé nínú ọ̀rọ̀ mímọ́ a ní òfin kan a máa ń pè ní ṣàrọ̀ ọ̀mọ́ ń kọ̀ bìlánà kí mo pe jọ̀mọ́ ẹ bá ń pè é. sari'u man qabilana sẹ́rínú alukur'an olùwà yanjú kí nìkan fún wa ń gbà tí ń sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ olùwà ní likullin ja'alna shir'atan wa minhaja likullin ja'alna shir'atan wa ní gbogbo àwọn ànábì wa pátá afúnkálukú wọn ní ìlànà tí wọ́n máa tọ̀ agbésẹ̀rí àkálukú lé e lọ́wọ́ sẹ̀rí àtẹnìkan ó sì lè má jọ tẹnìkan sẹ̀rí àtẹnìkan ó sì lè papọ̀ sí tẹnìkan gbà míì àmọ́ òfin ni pé ìkúlé jàhánà ṣíra àtẹn kọ́nìnà àjà ọlọ́ni òfin afúnkálukú ló fi ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni tẹ̀mọ́ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí òfin ẹ̀kọ́ orí kalẹ̀ fáádámọ̀ òfin ní bọ́lọ́wọ́ ọba ti tẹ́ ẹjọ́ náà nu ẹnìkan èyí ti kwẹ́sítẹ́nì ọlọ́run lórí òfin rẹ̀ wá ti gbé nǹkan rẹ̀ kalẹ̀ bọ́lọ́wọ́ ọba ti tẹ́ ẹjọ́ náà ló ti gbé e lẹ̀ ọlọ́run ló lòfin tó òfin tó gbé lẹ̀ fáádámọ̀ ni pé kẹ́ẹ̀dá ó forí fún ẹ̀dá kò sí láì fi mẹ́ òfin ta fún fún ẹ̀dá kó forí balẹ̀ fún ẹ̀dá kò sí ní mẹ́ àwọn màláíkà ẹ̀dá ọlọ́run ni wọ́n ádámọ̀ ẹ̀dá ọlọ́run ni wọ́n ìgbà láàyè rẹ ṣé wọ́n rò sí yìí látòrí ádámọ̀ tó fi bọ̀ wá sálẹ̀ pátá kò dé o kò jẹ́ kí nìjọba kò dé ìwọ̀rí òun ló fi jẹ́ pé anábìwá tóun náà wá lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lòun tún wá tó ẹgbẹ́ ànábì òun tún síwájú ànábì Yusuf, àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ànábì ibrahim olè ànábì Yusuf, ànábì Yusuf ń gbà tó dorí tiẹ̀ onírútú kejì tá a tún lọ mú wá tá a dẹnu súrọ́tù yusufu tá a ní pé a ah, ṣe bí yusufu ó lálàá pípọ̀ orí oòrùn àti òṣùpá ó forí kanlẹ̀ fóun ó wá kúrò lójú àlá nìkan ó tún wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lójú ayé pé gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ tán bìtẹ̀ rẹ̀ àtòbí rẹ̀ nígbà tán dọ́dọ̀ rẹ̀ gbogbo wọn ni wọ́n wólẹ̀ síwájú Yusuf òfin àtijọ́ ó ní òṣèkí ni jọ̀mọ́ ó ní òtúndè wọ̀ àìsí ìdí èèwọ̀ rẹ̀ ló jẹ́ kí ẹ máa rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ànábì Ọlọ́run ìjọ tí òbá wá dé wọ̀ ǹgbà tó dórí ànábì wa Muhammad ọ̀rọ̀ kan wá ń mo ní kan ẹ̀ tá rán mi lójú ọ̀rọ̀ ká ó mo bá fẹ́ èèyàn láṣẹ ni ẹni bá darí ọ̀sọ́dọ̀ tiẹ̀ nínú òfin tèmi ẹ̀rí nínú òfin tèmi Muhammad kálẹ́mi náà ó bá báyàn láṣẹ ni à kéèké ẹsẹ̀ mi sẹ́yìn ti ń ọkọ tìyàwó ní ti ní ìyàwó gbọdọ̀ fún ọkọ rẹ̀. àṣòfin ẹ mọ́tẹ̀ mọ́ oríta ló ti wá bẹ̀rẹ̀ orí ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam. tọ́lá irú eléyìí sì ní kọ́kọ́ la rí bẹ́ẹ̀ nínú òfin ọlọ́run òfin òfin míì náà ń ni bó ti ṣe wà láti jọ́ tọ́lọ́run ti gbófin lẹ̀ ó tó lé ànábùwà Muhammad yìí sallallahu alayhi wa sallam ẹ̀jẹ̀ fún wa ń ẹ̀ àbí kí n méjì wá ìkànnì àwọn mọ́sálásí tẹ̀mọ́ bọ́lọ́n bá bà sí rí ọlọ́run ṣàánú ilé jọ̀jọ̀nà tó tóbi jọ̀jọ̀nà yìí ẹni ó wá ní ẹni ó ní ó wá ní mo fẹ́ sọ ọ́ di mọ́sálásí a lè mọ kírun mẹ́ àbá àlè mọ kírun mẹ́ a lè kí ó di mọ́sálásí àbí ó di mọ́sálásí òfin ní anábùwà Muhammad agbàláyé rẹ̀ ibi àtòsí yìí bí mọ́sálásí yìí bá kún bí ò bá gbà wá mọ́ gbogbo bí àtòyí bá bá tẹ́ níbẹ̀ a máa kírun àbá àní máa kírun lórí àwọn ànábì ọlọ́run tó ti lọ ẹnìkan kan ò gbọdọ̀ dánwó ẹ̀wò ẹnìkan kan ò gbọdọ̀ gbọdọ̀rú ẹ̀wò tí wọ́n ò bá kírun níjọ́ náà mọ́sálásí tó bá ti yọ ọ́ lẹ̀ bẹ́ẹ̀ nẹ́bí ọlọ́run ọba ń kírun bẹ́ẹ̀ bí ìyá bá wà sókótó àbí kó débẹ̀ kó tó jọ́sìn fọ́lọ́ gbogbo àwọn ànábì ọlọ́run ayé ìjọsìn tá a bá fún wọn nìkan láti gbọdọ̀ máa jọ́sìn fọ́lọ́ àmọ́ gbà tó kéde ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ànábì ni wàjú ìlàtìlẹ́yà la àrùdò masjidan wa anábì nígbà tó dórí tèmi wọ́n ṣe gbogbo orí ilẹ̀ fómi ní mọ́ṣáláṣí gbogbo orí ilẹ̀ kò síbi tá a ti lè kírun lẹ àyàfà àwọn àyè kọ̀ọ̀kan bí àyè ẹ̀gbin àtàwọn ibòmíì táwọn afọkànháwò mọ̀ sọ tá a níyà abẹ́ torí kábà lè mọ́ kú lórí tọ́pìkì wa àpèjúwe kan rò ẹ̀jẹ̀ tó má pèjúwe mi wá nínú àwọn kan tó ṣe pé nígbà tó dórí ànábì wa Muhammad yí padà bá gbogbo àwọn ànábì Ọlọ́run ọba tí wọ́n ti lọ ogun ẹ̀sìn máa ń dé ọlọ́run sì ní kí wọ́n jà á bọ́n bá wá jà á wọ́n bá wá kó nǹkan bọ̀ tán kó ẹrú tán kó ẹrù ẹnìkan kan ò gbọ́dọ̀ mú nǹkan kan nú ẹ̀ ẹnìkan gbọ́dọ̀ ṣe kò gbọ́dọ̀ mú nǹkan kan nú ẹ̀ gbogbo tó bá wá kó lọ́dọ̀ àwọn pé kò bá gbálẹ̀ pé pé nígbà tó kọ́ àwọn dúkìá náà jọ ó mọ̀ fẹ́ ga tó lé ìyẹn kó ga tó tó máa kó gbogbo ẹlẹ́ tó ga lọ tó wọ́n wà máa retí iná kan láti sánmọ̀ iná yìí ni yóò wá wá gbìyì iná sì bá kiri gbogbo sì jóná lẹ́ẹ̀kan náà báà bá sì rí kí ló ń ṣe lára rẹ̀ kí ló jó wọ́n gbà pé ogun táwọn lọ yìí àwọn ẹ̀kọ́ ti ṣàbòsí láàrin àwọn ta ló ti mú nù nǹkan ogun tó ti lọ rè tọ́jú ẹ̀ tí ò kó lẹ̀ fún wa mọ bíra wọn àfi gbà tán bá torí àmọ́ gbà tó dorí àlẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam báwa bá lọ sógun tá a kọ́ ẹrú tá a kọ́ ẹrú olórí tó mú wa lógun tó bá ti di ká dé yóò wá máa pín fún wa kódà nù tá a pín á pín ẹrú èyí bá tún bẹnu ẹrú tá kó a pé bèrè fáwọn èèyàn sallallahu alayhi wa sallam òfin ni àgbàláyè bẹ́ẹ̀ ìyí ni ó mọ jálàyé ayé alukur'ani tá a ké لكل جعلنا شرعة ومنهاجا gbogbo àwọn ànábì ọlọ́run a fún gbogbo wọn lófin a sì fún wọn nílànà tàbá ní ká máa má pèjúwe àwọn tó ṣe pé nínú òfin tàkọ́kọ́ ìgbàláyè rẹ̀ wà nínú òfin tìní ó déwọ̀ àbí tó ṣe pé nínú òfin tàkọ́kọ́ èèwọ̀ ni nínú òfin tìní ó dẹ̀tọ́ bàbá ni a máa kájọ̀ mọ́ ilé òun ló bí ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan pé tọ́lọ́hùn ọba ní káwọn màláìkà ò forí balẹ̀ fún ádámà wọ́n forí balẹ̀ fún yusuf gbogbo ilé ìpátá sẹ́rí ọ̀hún kọ̀bùlánà òfin àwọn tó ti lọ ṣáájú wa nù kìí ṣòfin tiwa òfin tiwa ni pé làókùntù ámì rán ahadan àníyàsùjúdalè ahadan la amárùtòlmárù àtà àǹtàsùjúdalè lọ́rùn jìhà òfin tiwa nù òfin tí wọn là nábì ní kálẹ̀mí Muhammad ó bá pààyàn láti ẹ̀kọ́ forí balẹ̀ fún èèyàn ah! ìyàwó ni ìbá pa láti ẹ̀kọ́ forí balẹ̀ kọ́kọ́ rẹ̀ eléyìí kọ́kọ́ jẹ́ ìrújú àkọ́kọ́ èyí tá a wá mú lára àríwá yìí inú tí àwọn gan láti ẹ̀sìn lè bá a ẹ̀rí tí ń bá a pàágùn onímọ̀ dárúkọ tẹ̀síìrì Ibn Kathir wọ́n tètè yí mú sí yín pé a ah, tẹ̀bí tẹ̀síìrì ẹ̀yà lùsùn náà náà nù ẹ kò nídìí ẹ lọ dìnà tẹ̀síìrì tẹ̀yìn gbà fóun tí yìí náà háàsì yàtò sọ́ọ́rí ẹja lọ yẹ̀wò háàsì yàtò sọ́ọ̀rì ká lọ rèé wo bẹ̀ ó ní tẹ̀síìrì tá a gbà ní àgbà tẹ̀síìrì ńlẹ̀ Yorùbá yìí àlàyé tá a ṣe yìí mo ti ṣe nu o tó lè yìí ṣẹ́rí ọmọ nǹkan bìlà náà tí ò fi àwọn tó lọ síwájú wa ni. tó túmọ̀ sí pé ìjọ tá a bá ti ń sọ̀rọ̀ à ń tẹ̀ à ń kúnlẹ̀ kò ní àmọ́ ọlọ́rẹ̀ múrú eléwu wa nítorí pé ìjọ tí ìrọ̀bá kan ti mú wa jọ̀mọ́ èsì wo làákàn fún kí làákàn fún lẹ́sì ṣáárí ọ̀hún ẹ bá ń pè jọ̀mọ́. ó fẹ́ àwọn tó lọ síwájú wa ni sọ̀rọ̀ yìí sì jẹ́ báyìí jọ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìrújú tí àwọn èèyàn máa ń mú wá lórí ọ̀rọ̀ wọ́n ní sájádà ni ò dáa ìnìhànà kò sí láì fi mẹ́ẹ̀ èwo ni sájàdà èwo ni ilhana wọn ní sájàdà òun ló forí kanlẹ̀ pé ìwọ̀n ò dá ká forí kanlẹ̀ fún yàn. àwa ni àmọ́ ilhana òun ni ká rọra tẹ̀ díẹ̀ ìwọ̀n á gbogbo ayé àti tọ́lọ́ ọba sọ lálùkùránì sájàdà ni ìyá ànábì tàbí gan náà ó ní lọ́wọ́ kúntù àmì rọ́n àhàdán án yàtújúdà tẹ́sán yàrá ní sọ tẹ́bí forí kanlẹ̀ ní sọ alàgbọ́ ah, bẹ́ẹ̀ àmọ́rọ̀ ni náà tún lé sí èsì ni pé ẹni bá ti múrú eléyìí wá kè gbọ́ lárúbáwá tó kè ṣe kí ni jọmọ́ kè gbọ́ lárúbáwá tó bí àwọn bá ti gbọ́ lárúbáwá dojú àmì yóò mọ̀ pé ń jọ tán bá ti ní sàdàdà nínú kéwú bó ṣe lè túmọ̀ ká forí kanlẹ̀ èyí máa ń túmọ̀ kéyìn tẹ̀ báyìí náà ká mọ́ lè yàn forí kanlẹ̀ méjèèjì náà ni máa ń tú ẹlẹ́ẹ̀kejì tẹ́ bá ti wá ní sàdàdà ni ò dáa àbí pé ìlànà kò sí láì sí mẹ́ àwa ní ṣe bẹ́yìn òun náà lẹ mọ́rọ̀ ádámà àti àwọn màláríkà wá lẹ́ẹ̀kan kí ọlọ́run bá ní kí wọ́n ṣe ń bẹ̀ ní ádámà àwọn kò yẹ kò náà nù torí tádámà ṣe gangan ó fọ ìtú ṣáàjàdà lówí ó tújù dúró ní ádámà kí yìí ẹlẹ́ẹ̀kejì ní tí wọ́n máa ń mú kinní kan jáde ń táàsì àǹfààní ẹ̀ nínú tíra àti náà àfa wa láwùjọ wà yìí náà pé tábà tiẹ̀ mú ọ̀rọ̀ Ádámọ̀ wá àtọ̀rọ̀ ànábìwá Yúsùfù ká lò ajẹ́pà ń ṣàbòsí ilẹ̀ Yorùbá ṣé kí n má bòsí ní àtàwọn àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ tán kúnlẹ̀ fún ara wọn tá ń kọ́kọ́ dáyé nínú àti bàbá rẹ̀ àwọn náà tìbù dáyé. àjọ tí tá a bá fẹ́ lo àyà nìkan lẹ̀ dáadáa àwọn ta ló yẹ kó máa tẹríba fún ara wọn. <laughs> ọ̀rọ̀ mi ò yé àní tá a àyà nì dáadáa gbogbo bí ẹ̀kan kúnlẹ̀ sẹ́nìkan tá a rí inú alukur'an àwọn tó dàgbà ní kú fáwọn tí sáàmà ló bẹ̀lẹ̀ yóò bá káwọn tó bá ti ń dàgbà wá rọmọdé kí wọ́n máa ṣe ìtẹríba fún wọn. ẹ má jà tara wa mọ́ ìrújú ni nínú àwọn àrújú tí wọ́n tún máa ń mú wa lórí ọ̀rọ̀ yìí kódà mú wá fáfá súnà kan ìdààmú ti bá àfáà náà ọ̀rọ̀ tó ti kú yẹn nígbà mẹ́rin wa ṣáá ẹ jẹ́ ń para rí lọ ìwúwo tí ó tiẹ̀ dá báwọn nítorí pé mùsùlùmí tó dún ní súnà àyè máa ń sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹnu kí lọ́rọ̀ náà tán mú wa wọn náà ń tó lọ́wọ́ ọba sọ nínú alukur'an ipe tó bá ti di pé ẹ ní fi àpọ́nlé àwọn òbí yín ọba wa ka àwọn àpọ́nlé yìí tó sì ka kẹ́ ẹ máa tẹ̀ fún wọn bẹ́ẹ̀ á níbi bò ọlọ́wọ́n ọba sọ pé wà kọ́ ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا Olúwa ni ọlọ́run ọba ti kọ́lẹ̀ bẹ́ẹ̀ kékeré mọ́jọ́sì fún nǹkan kan àyàfún nìkan. وبالوالدين إحسانا àwọn òbí méjèèjì ẹ ṣe dáadáa sí wọn. imma yablughanna indaka al-kibaru bóyá àwọn òbí méjèèjì bóyá àwọn méjèèjì dàgbà sí lọ́dọ̀ ahaduhuma bóyá kan náà méjèèjì áókì láwùmọ́ àbáwọn méjèèjì náà náà dàgbà fàlàtẹ̀ kó láwùmọ́ òfin ẹ má sọ pé sí ọ̀sìn wọn wà látẹ̀nà hárùmọ́ ẹ má dàgbọ́mọ́ wọn wà kó láwùmọ́ kọ́wọ́lán kẹrì mọ́ ọ̀rọ̀ arákùnrin kẹsọ wà fídí láwùmọ́ dáná àhàdùn ibi àlọ́ yìí. wọ́n lọ lọ́wọ́ òbí méjèèjì ẹ máa rẹ ìyẹ́ apá yín lẹ̀. àwọn tó ní kéyìn òun rẹ̀ apá rẹ̀ ńlẹ̀ fẹ́ẹ́ túmọ̀ rẹ̀ ní kó kókólẹ̀ àpẹẹlẹ̀ mọ̀ ṣeun púpọ̀ o ṣé ní alukurani sáàlẹ̀ ti ní wá alẹ́bẹ̀rẹ̀ ni àyà ní ìbẹ̀ ní alukurani náà tọ́lá wọn bá sọ bá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam olúwa ní waqfid janahaka liman ittaba'aka minal mu'minin ọlọ́ni ànábì rẹ̀ ya apá rẹ̀ fáwọn ẹni tí wọ́n bá ti gbà fún ọ nínú àwọn olùgbàgbọ́ òdodo sáàdìnábì ni kó mọ wá kúnlẹ̀ fún wa. wọ́n bá ní ẹ ọlọ́run ní ká nàbí o pé ó kàn ní ká nàbí o máa pa wọn lé ni ẹ ajẹ́pọ́lọ́ ń kàn ní ká máa pa àwọn náà kí là ń dọ̀rọ̀ lójú sí. ọ̀rọ̀ tó bá ti clear ó ti clear náà nù tó bá ti yanjú ó ti yanjú náà nù ẹ ní ọ̀rọ̀ rẹ̀ nínú àwọn àwọn àwọn tó wá fojú jù ọ̀rọ̀ kákúnlẹ̀ kíra ẹni mas'alatun khilafiyya mas'alatun khilafiyya ẹ wọ́n o ọlọ́ọ̀dàkùn mọ́tí àṣàánú wa ọlọ́mọdé tí ó yòrò mọ́ wa lára ọlọ́ọ̀dàkùn má fi ìmọ̀ tá ń kọ́ má fi bàtò wa jẹ́ allahumma la taj'al ma alimna alayna wabala ìmọ̀ ọlọ́wọ́ a máa fi fún yẹn o kí ẹ dé èyí ó máa ṣìnà lọ báyìí yóò sì mọ máyà lùkùránì wá ìsìn sí lọ́lọ́ ni o yóò tún ọmọ máyà wá pé ìsìnà tí ìsìnà yàlùkùránì gan ló ní mọ́ tọ́bẹ̀ àfáà kan bẹ mísírọ̀ làfáà náà wà á iná àwọn àfáà tọ́lọ́ ní kémi yóò fẹ́ràn púpọ̀ ó làfáà náà wà ìkan náà àwọn àfáà wa náà jẹ́ mọ̀ wọn Sheikh Abdul Ghani Juma hafizahullah àwọn ni wọ́n kọ́kọ́ ju àfáà nì fún mi ìgbèmí náà wá gbọ́rọ̀ àfáà ibi ẹ̀ méjì àfáà ńlá ni àfáà wọn náà ti rí nu ó kàn dẹ̀ kan náà ni àdáwò bá dé ọlọ́mọ gbèrú ọ̀bá wa àfáàyè wa ń yòrò ń yòrò ń yòrò ń yòrò ó wá yòrò débì kan ó yòrò kan yányán ni o sẹ́ni kò sì sí tó bí kọjá pé á ah, ẹ̀sìn yíya ti mú le ju àwọn kíní yóò le tó báyìí sẹ́ni àwọn kíní yóò le tó báyìí kí máa ń kó báyìí o ọmọ ìyá mi má jẹ́ kí wọ́n fi kó bá wọ o tọ́ba ti ń ṣe dúnà gbọ́ngá ó ti ń le jù ẹja máa ń múrọ̀ à ah, èèyàn máa ń já àfa àyíká ní ẹja máa ó ti le jù ó ti le jù ẹja máa rọ àti ká máa rọ ni àti ká rọ ni bàbá àti lọ́ọ̀rì wo fíìmù ńjọ kan nù ilé sinimá inna lillahi wa inna ilayhi raji'un. àwọn tẹ̀sìmọ̀ fáwọn oníwèrò tẹ́mọ́ǹtò wọn náà àwọn jọ́nálìtì àwọn rìpọ́tà ní ọ̀pá sísì ni wọn táwọn bá ti rí inú èèyàn bá ládùúgbò èrò tó wá wo fíìmù wọn àréyàn interview àfáànà wá interview àwọn àti àdó pé ah, aláàlìmù sálàfí ló sì mọ́ ń pè ọ̀rọ̀ kan kò ní àdá ìyàtò sálàfí ayé ọ̀dá ìyàtò sálàfí akérèkà máa ikú fi àgbàlá amọ̀lù fàlẹ́ wọn náà máa bẹ̀rẹ̀ ọjọ́ náà ẹ̀là amọ̀lù fàlẹ́ alìsílámù lámì ìhàríbù wọn ìsìlámù lámì ìhàríbù wọn ìsìlámù ó bá bẹ̀rẹ̀ lárúbáwá ajá kó gbogbo ẹlẹ́ ìsìlámù táwọn ká ṣe fíìmù ìsìlámù táwọn ká wo fíìmù kìnnìkan kìnnìkan jọ́nálìtì ẹ̀hàn náà ẹ̀kẹ́ ẹ̀hàn ni wọn ọmọ ń kó báyọ̀ wọ́n máa fọ̀rọ̀ wọ́ lẹ́nu wò tó ìtọ́ ọ̀fẹ́ sọ gan padà sọ. ọba ọdún wà lẹ́gbẹ̀ẹ́ ah, ẹlọ́bìnú àwọn àti àbáwọn tí mo a máa ń bi àbá ìgbé bọ̀ wá fún ẹ̀ṣẹ́ kí lẹ́yìn náà wá rí sí báyìí àwọn olórí ìmọ̀ ń ta kó fíìmù tẹ́yìn wá wò yìí wọ́n á ní ẹ tó bá bí àárín kan wọ́n máa ń sọ ìbàjẹ́ mẹ́ wọ́n máa ń sọ eh, ìṣokùṣò lórí kọ́kùnrin máa bá obìnrin tó ní àwọn tó máa ń ta kó torí yẹn wọ́n gbọ́yé ni wọ́n gbọ́yé ni ó ní ìròyìn kò tó burú mẹ́ẹ̀ àti wọn sọ wọn kàn ń kúrò ẹni ìgbàlẹ́ tí wọ́n bára wọn sùn ṣèbá kan lọ mọ́ra wọn lẹ́kàn ọ̀dẹ̀ dá ọ̀dọ̀ ìjà sọ ó ní kò burú ó ní torí pé kùránì kan sọ ọdún tó tọ́lẹ̀ ẹ̀yin náà ṣe hà á ó ti sọ oníjẹ́ ẹ̀rọ púpọ̀ lọ́wọ́ sọ́tà nọ́bí Yusuf ni àti ìyàwó ọba Imra atul Aziz tọ́lọ̀ ní ti ti gbogbo òun bí torí ọlọ́run dákun náà sì wá lọ́nà mọ́tò jẹ́ pé mọ̀ wa tá a mọ̀ láàtàn fi sì náà ìdínú sẹ́rí jọba ti ń láwọn tó ń pariwo òròrí ah ó ti le jù ah ẹja mọ ẹ kàn mọ èyí ó kàn mọ jò díẹ̀ díẹ̀ ni o sọ pé táyà mọ́tò ẹjẹ ìbá ti ń lọ táyà tubeless ọkẹ ìmọ̀ ń jò díẹ̀ ìmọ̀ ń yọ́jò ni ìmọ̀ ń yọ́jò ọkọ̀ ní péjọ kan yóò kàn lọlẹ̀ yẹ́yẹ́ ni ọlọ́mọdé alọ́lẹ̀ yẹ́yẹ́ o àwọn yìí ò náwó ní ọ̀rọ̀ kúnlẹ̀ mọ́ àwọn àfa àyàpá ẹnu lórí ẹ̀ ìdí àrí àwọn àfa tí wọ́n ní haramu ni bí àṣàkáṣà ni bí ẹ bá sì ṣe èyí gbẹ̀ṣẹ̀ bí ẹ bá sì ti gbẹ̀ṣẹ̀ ó ṣeé ṣe kí orí di ọ̀nà. àwọn ní àwọn àfa mi ní kò rí ẹ̀ báwọn àfa mi sọ pé mo kúrúhù ni àwọn amúlò àfa tó sọ bẹ́ẹ̀ wà á níbi wọ́n àwọn àfa o al-imam an-Nawawi alayhi àfa àti wọn sọ bẹ́ẹ̀ ni níjọ́ tá a bá sì ti dákọ náà wá wí ẹ́ ìmọ̀ là ń dákọ tá a bá ti ń dákọ dání jọmọ́ alimami náà wà wí ìmọ̀ ó là ń ṣe kí ni là ń dákọ ó ní náà wíwọ ike mọ̀kúrúhù ni ike kò dé ipò haram bẹ́ẹ̀ sì ni bá a bá padà sínú alimajumọ́ sharh al-muhadhab ti alimami náà yà alayhi rahmatullah abúrò ìlú ọlọ́tọ̀ wọ́n ní bákan náà nínú àlọ́ tó hàtùlùkùnrin yàtùlùkùnrin wọ̀ ẹbá tó ń bẹ̀ẹ̀ náà ike mọ̀kúrú ni pé kì í ṣe haram àwọn máa àfa àbá wa wọ́n lè kọ́ àwọn àfa wọ́n lè kàfà àbí mẹ́wàá fún yín jama apàkíyèsí wa lẹ́yìn kí làkíyèsí wa ṣe rí àwọn àfa àyapa inú àwọn àfa àyapa inú kìí ṣe ẹ́fídẹ́ǹsì ọ̀rọ̀ ọlọ́run ọba o kìí ṣe kí ni kìí ṣe ẹ́fídẹ́ǹsì ọ̀rọ̀ ọlọ́run ọba wa o ṣe rí ní qala Allahu qala rasuluhu. èyí tá a fi máa ń sin náà láyà tó lu wa ní ati'u Allaha wa ati'u ar-rasul. níbi tọ́lọ̀ ti wá kíkú pé wà ulil amri minkum táwọn aláṣẹ ní táwọn àfáàtúwọ̀ sí al-umara wal ulama táwọn onímọ̀ àtàwọn ọlọ́ba pé tán bá náà bá pàṣẹ tẹ̀lé ọlọ́run padà wá yan pé fẹ̀yìn tẹ̀lé záàtún fi ṣe é tọ́rọ̀ kan bá di fàǹfà láàrin yín ibo ló ní ẹ̀dá padà sí. láàrin ọ̀rọ̀ sọ̀rọ̀. jọ̀mọ́ ìjọ tá a bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn tẹ́nìkan bá ti ní mas'ala tó ń kíláàsìyà báwọn àbá ìyá pẹ̀lú bẹ́ẹ̀ ìwọ ní kò sí tó kàn mí o kí lọ́lọ́wọ́ ọba sọ ọ́ kí làǹdàbí sọ. ẹ rí ni ọmú wa nínú alukur'an. torí pé àwọn àbá ìyá pẹ̀lú yìí pẹ́lú mi gan mọ́ rò tó bẹ́yẹ nílò bẹ̀rẹ̀ alimọ́mù Ṣáàtìbí alayhi rahmatullah nínú tíra wa al-muwafaqat nínú tíra tí wọ́n fi kọ́ pa usulu sharia ni wọ́n wá ìjà síbi ọ̀rọ̀ yìí àwọn ń bá ẹnìkan wọ́n ń fún létí ọ̀rọ̀ tí ṣàròjọlẹ̀ ẹni àwọn ní gbogbo àwọn tẹ́ ẹ mọ́ ń ṣe tẹ́ ẹ mọ́ mú àwọn àfa àyapa ẹnu àwọn àfa àyapa ẹnu nígbà wo ló ti ẹ́fídẹ́ǹsì ọ̀rọ̀ náà táwọn atorí báwọn àfa àti yapa ẹnu àwọn atorí ẹ̀yà síbi tó bá wù wá. kódà táwọn aba àbá yapa ẹnu gan àwa máa ń wádìí ní pé ńgbà ya yapa ẹnu tán ẹ̀rí wo ni wọn jọ mú wá. tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ ilé ayé lásán gan díẹ̀ pa ní tòótọ́ ẹ wo ẹ má mu omi mita bíi o ẹnìkan wá ní ẹ mú. pé pé kí ló dé ní ká má mú ó rọrùn. kan ẹ̀rí dànù ọ̀rọ̀ lẹ́bùwá Muhammad sallallahu alaihi wasallam irú àwọn nǹkan àwọn àwọn àfa àyapa ẹnu báyìí kò gbọdọ̀ mọ jẹ́rìí tiwa kí kò gbọdọ̀ mọ jẹ́rìí pé kí ọlọ́run ọba ara wa kí làlẹ́bùwá Muhammad ara wa èsì kejì tó ni pé sọ wípé makuru lásán ló jẹ́ o ìdá àlàmì yóò kó bí yìí ìdá àlàmì yóò kó tí ò bá ṣe pọ́ fi pẹ́ni náà lé ni ẹni tó ọ̀bá ti fi pẹ́ni náà lé kò sí láì fi mẹ́ ẹ dákun kí là ń torí ẹ̀ máa tẹ̀ fúnra wa àṣàfin kara wa láti ṣe bẹ́ẹ̀ ni tó bá tóbi lọ́dọ̀ wa náà láàrú pé ká ṣe kí ni tó fi ká ṣe bẹ́ẹ̀ ẹni tí ò bá tóbi lọ́dọ̀ wa bá ti dúró fún eré àbí bẹ́ẹ̀ kọ́ ni jẹ ó yà àwọn àbáwọn gan tó yẹ kọ́rọ̀ wọn la bá tún wá fẹ́ tẹ̀lé àwọn tó wì ìgbà ọlọ́mọṣà fún wa ní àgbọ́yọ̀ ọ̀rọ̀ rẹ̀ eléyìí náà tó jẹ́ ìrújú kan. bákan náà nínú àwọn ìrújú táà tó gbọdọ̀ mọ́sọ̀ fúnra wa ní jòkó yìí òun náà ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láàrin àfáwà Abubakar Siddiq radiyallahu ta'ala anhu àti àfáwà Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ìdá ìṣẹ̀lẹ̀ láàrin wọn ó sì mọ́mà ìdá ìyédè ó ṣẹlẹ̀ láàrin wọn. nígbà tó dé àyè lèyí ṣẹlẹ̀ Abubakar Siddiq radiyallahu anhu wọ́n wá fíìlì bíi pé kọ́wọ́n wojú kòkòrò àfáwà Umar ibn al-Khattab ń gbọ́rọ̀ náà lọ Abubakar ìwọ̀n ń wá àmójúkò Umar báyìí báyìí báyìí báyìí báyìí Umar ò bá gbà Abubakar bẹ̀rẹ̀ kẹ́yìn ó bẹ̀rẹ̀ kẹ́jì ó bẹ̀rẹ̀ kẹta orí ìgbà náà. ọ̀rọ̀ ni wá bá Abubakar inú jẹ́ ó wá kú lọ́dọ̀ Umar ó bá gba ìjókòó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó bá lọ rí sálàyé ilé òṣìṣẹ́ ńlá báyìí báyìí ló ṣẹlẹ̀ láàrin mi àti Umar mo sì rò pé bí wàá mo ti ṣàṣìṣe àmọ́ wọn gba Umar nílẹ̀ kíní kò gbọ́ ló bẹ́ẹ̀lẹ̀ kejì kò gbà ló bẹ́ẹ̀lẹ̀ kẹta kò sí ọ̀wọ́ bí tí mo wà mo wá fẹ́ kẹ́ ẹ bá mi wá mojú kúrò láti ọ̀dọ̀ Umar. a ní bá Abubakar ti lọ́dọ̀ Umar yìí ọ̀fẹ́ ti lọ́dọ̀ ànábì Umaru náà ti wá rí aláìjí pé àá pẹ́lẹ́bí bá ti mẹ̀bi ẹ̀ lẹ́bi kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ á ah, pẹ̀lú ìbí kí n tún jẹ́ kọ́rọ̀ yóò le báyìí mọ́ ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ Abubakar padà ká parí ọ̀rọ̀ ó bá gbalé Abubakar lọ nígbà tó délé Abubakar ṣe dé kò bá Abubakar lé á ah, mo lé wa lọ kò sí méjì ọ̀dà náà ni ó jẹ ọ̀nà Umar ibn radiyallahu ta'ala an ó bá gba ìjòkó ànábì lọ ó ti wá bá Abubakar mọ́. ìgbà tó dé bẹ́ẹ̀ bó ti ń dé bàbá yìí dé orí tó bí ànábì pọ́n ànábì wojú padà ànábì ní kí ló dé kí lè lè máa fà ẹ̀rẹ́ Umar kí ló lè máa tẹ̀lẹ̀ Abubakar wọn bí ọlẹ́kìn ó bí ọlẹ́kìn ó bí ọlẹ́kẹta ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ó yẹ ẹni tó fi ń tọrọ Abubakar yìí o ẹ̀ wò dáadáa o. Ebe bá bí mọ ìwọ rẹ̀ fún o ẹ mọ̀ ọ́ fẹ́ mọ àpẹẹrẹ rẹ̀ fún o ìjẹ́ tí mo gbé ìsìláàmù yìí dé ibi tí gbogbo sọ ní pé ẹni rọ ni ń pa ni o. kan tó dúró sí tí mo gbé dé tó sọ wípé ànábì olóòlà ṣé ìwà bá ń fi tí ó bá ṣe máa fi yá máa fi yá ilẹ̀ fún mi máa fi ilẹ̀ أن تجسى فماذا فجسى على ركبتيه بالله عمر بن الخطاب ọba lọlọba ọba dúró lórí ọba ọba lóṣù àbí kí ni yòówù rí ó lóṣù àní Umaru bá lóṣù síwájú àlẹ́kà Muhammad sallallahu alaihi wasallam ọba ní bí abi anta wa ummi ya Rasulullah bí abi anta wa ummi ya Rasulullah òun náà wá bẹ̀rẹ̀ sí ní apologize yìí kí la fẹ́ mú bí ọ̀rọ̀ yìí ìrújú kan ti wáyé àti òtún wáyé ìwọ ìrújú ni wọ́n ní aṣọ nǹkan yìí wọ́n sì mọ̀dá àwọn ọ̀kúnlẹ̀ kí yẹn ṣùgbọ́n ní lọ́rùn tó lágbà ni lọ́kúnlẹ̀ èsì àkọ́kọ́ yìí ń kò kọ́kọ́ débẹ̀ tó fẹ́ sálámà ṣebí gbà ń ló yẹ kí ó ti kúnlẹ̀ ó jàmọ́ bó ti débẹ̀ èyí ṣe tí òkọ́kọ́ fi ìkúnlẹ̀ bẹ̀rẹ̀ èyí ṣe tó yẹ pé ìgbà táà náà bí bínú tán látọ́rí pé ó ṣe kí ni ó lóṣòó ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ti di pé bẹ́ẹ̀ apọlọjá ìjàdìgẹ́ báyọ̀ sọ̀rọ̀ ni ìjọ tí èèyàn bá ti ń bẹ lórí ìjókòó kò sí láì fi ká bẹ̀rẹ̀ sẹ́ni náà lẹ́gbẹ̀ẹ́ ká fi bá a sọ̀rọ̀ tí ì bá ṣe pé nítorí pé a fẹ́ kí i kìí ṣe pé a fẹ́ kí i kìí ṣe pé a fẹ́ gbà kan lè kàn fún kọ́ ó ti di pé ah, a àti fẹ́ sọ̀rọ̀ pé a ah, ẹ̀dá kan mẹ́tọ̀ mójútó fún mi. ṣé àwọn ìrújú báyìí ó wá pọ̀ bẹ́ẹ̀ táwọn èèyàn wà lọ rí sáré ẹ̀jọ́ ìkànnà bẹ́ẹ̀ náà adábọ̀lì mọ́sọ̀rọ̀ ó ṣẹlẹ̀ láàrin afárá Muawiya ibn Abi Sufyan àmọ́jọ́ ti lọ àmọ́ ala kulli hal bi kulli ikhtisar tí a lè má lè yà sí gbogbo ẹ̀ tá a bá ní gbogbo ẹ̀ láà mẹ́nuba a lè mẹ́nuba tán àmọ́ ṣe rí jàmá mùsùlùmí ọ̀rọ̀ kúnlẹ̀ ìyànjú àlàyé rẹ̀ ìyànjú tó kò dáa àmọ́ ṣe ráwa tá a ti gbọ́ yé mo fẹ́ gbà wá mọ̀ràn àwa náà ń kọ́ntribútù sí àìgbà àwọn èèyàn tán gbà a need láti pàkíyèsí ara wa àwọn tá a jọ ṣe súnmọ́ náà. ìpínlẹ̀ tá a ń rú yìí ó lé lára àwọn èèyàn ilẹ̀ Yorùbá yìí tó ọ̀bá ilé ti kúnlẹ̀ wọ́n fojú ọmọ búrú ọ ni é kàn ṣe pé ọ̀rọ̀ Yorùbá kan mọ́ pààyàn lẹ́ni ni àwọn tí a rí tán bá bàrà kúnlẹ̀ tó bá ìtàn gbé gẹ́gẹ́gẹ́gẹ́ kódà nílẹ̀ Yorùbá ń bi táwọn èèyàn bá dé wọn á torí ẹ̀ mọ́ fún yàn yàwó tó ọ̀bá ti lè tólẹ̀ fún wa àṣírí fún yàwó mo mẹ́tọ́ ṣe bẹ́ẹ̀ fún ni o ìgbà tó náà wá lọ́wọ́ ní kúnlẹ̀ wọ́n ti bá àkúnyàwó àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́wọ́ lọ àwọn bá kúnlẹ̀ wọ́n bá nítọ̀ bàbá rẹ̀ ìwọ làwa fún lọ́mọ o ìwọ sọ́rí bá tí wọ́n fún ọlọ́mọ tó bá wù ọ́ pósò ló ń yín ẹ̀gbẹ́ fún tó sájà ilé yín ẹ̀gbẹ́ fún wa mẹ́mi ò fún yín lọ́mọ tí ò lè kúnlẹ̀ fún mi a mọ àwọn tó ṣe rẹ̀ ó dà lọ nílé ti ṣẹlẹ̀ tó àmọ́kọ́lọ́ mẹ́fà sànù wa ní mọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ a mọ̀ bí tó tóbi lára wọn àmọ́ bí jẹ́jì wá pé káràmbà ni ni wọ́n ń lẹ Yorùbá bọ́n ti bàbá ara rẹ̀ tó yìí yorùbá náà ló tún ní ìkúnlẹ̀ ni ibo làwọn lọ gan ẹ̀yin lẹ́tọ́ náà ìkúnlẹ̀ wọ́n fún yàn yàwó ẹ̀yin lẹ́tún ní ìdọ̀bálẹ̀ ìṣèwà àtẹ̀wọ́ wá níwàá nù gbogbo ẹ̀ ó túmọ̀ sí pé àwọn kìnnì náà àwọn gan náà ló ń bẹ́ẹ̀dì ń dà mí London ó dé láti pásítálì àbó dé láti gbogbo ìlú èbó tó ti máa ń dé o àti ara yín àti àkànímọ́ tí ogún ọmọ ń bẹ níta ó wá jọ ọgbẹ́ ẹ̀lọ́ ẹ̀lọ́ mọ́mí ra ìmọ̀ ilé ìjòkó ẹ̀ pẹ̀lẹ́mà ẹ̀ àbàbà mi káàbọ̀ kí àkàníwá ní ẹ̀yà ẹ̀mọ́ ẹ̀fún ọ̀nkì ọmọ ọmọ ọmọ bàdúùkì tí ò lè kúnlẹ̀ ìwé èbó ló ti ẹ̀yin tẹ́ ẹ lè fúnyàn lẹ́sùn yìí pé wọ́n ìkúnlẹ̀ lu èbó ó yẹ kẹ́ ẹ lè fẹ́ lẹ́sìn náà pé wọ́n ìkúnlẹ̀ nínú Islam èyí ò wá forúkọ Islam ṣe ẹ wá ní ìgbà ẹnìkan wá forúkọ ìlú èbó ṣe ẹ sì gba ọ̀rọ̀ yìí gbà fúnra ó gbà fúnra èyí wọ̀ kan lò ṣé ẹ wá rí ibi tá a wá ń lọ tá a la fẹ́ gbára wa mọ̀ràn àwa jẹ̀mọ́ a gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ agbọ́dọ̀ ṣe kíni ọ̀ ní kúnlẹ̀ ọ̀ tó wá lóró orí lẹ́nu ọwá náà ní kí ọlọ́lọ́ gbèrágà ọwá náà ní sọpọ̀ ìjọra rẹ lójú ọwá náà ní sọ pẹ́ sí alákatá títí lọ́n ṣe wọ́n fi ọ ní pẹ̀tù pé mọ̀rà àwọn tó rí àìní kúnlẹ̀ ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu èèyàn gan ọ̀rọ̀ ń gẹ́ ti kúnlẹ̀ ó ìyọ̀ fẹ́ orí yorùbá ìsọ ọ̀rọ̀ ẹnu gan ó ti jẹ́ kí ni àwọn ọgbọ́n ò mọ̀ kọ́ ọkọ̀ ọ̀kúnlẹ̀ mọ́ torí pé ìtẹ̀sí ń gbọ́ lẹ́nu rẹ̀ tọ́tí wọn ah, ah, ni bàbá ẹlọ́ ẹ̀ka wọ̀sà gbàgà kiri kan lọ ń bọ̀ wọn ní rántí pọ̀ kúnlẹ̀ mọ́ torí wọn lọ ti ń wá ga kan bá a ah, ẹ̀rí bó ti kan ni ah kódà ó pẹ́ mi o kò ah tó ṣe òun kò tún wá pọ́ mi lé tó kò tún pọ́ mi ibi tó dògbó sí náà lọ wà bàbá tó wá ẹ bẹ́ẹ̀ ní lágùn wọ́n bá tóbi lọ́tí tẹ̀fóòn àwọn akẹ́wọ̀n ah, ọmọ ìjà ó sọ ní ah, àbá àsàlámù àlékún àwàlá ni ọ́. àbá sẹ́mi náà lọ kí ọ ìwà ọ̀wà wà á gbà wá kí ah, ọmọ ń tó kùtì kúnlẹ̀ ni ìwọ náà lẹ́kọ̀ọ́ ìwọ gò kọ́kọ́ fi ẹ̀kọ́ gbáwájú. àwọn kan ìwọ̀nyí abùkátà sí ká lọ bí bára wa ọ̀rọ̀ káwa náà lọ kó ẹ̀kọ́ bá sọ̀rọ̀ a ní pọ́pù ìní okúnlẹ̀ ọkọ̀ máa ní ìfásitì ọ̀padà ní kéye okun ìní okúnlẹ̀ ewu ọ̀nà ni o àmọ́ ọ̀gbẹ́ ka ọ̀rọ̀ tí ó mọ̀ dá ìlẹ́nu rẹ ọmọ ti ní èmi ọ̀rọ̀ wa kíra ọmọ gbọ́ ọmọ ti jírí gan ẹ má bínú bàbá bẹ́ẹ̀ kọ́ ó yẹ tẹ̀rí ni ẹ má bínú ẹ má bínú torí ọ̀nà ọmọ jọ onígbèraga ni ìgbéraga dẹ̀ kọ́ ọlọ́run ọba ni òfin ọlọ́run òfin ọlọ́run bọ̀ sí ọ̀rọ̀ ah, ẹ má pòfin ọlọ́run ló sì wà láì òfin ọlọ́run ni àlá ó bẹ ìdájí ìṣọ́ yìí kódà bí kí n mọ dọ̀bálẹ̀ yà mọ́ ọlọ́run ọlọ́run ló ní mọ́ dọ̀bálẹ̀ tó ń ara rẹ̀ lọ́wọ́ ìdí rẹ̀ mùsùlùmí ẹ káwa náà lọ rè ní ẹ̀kọ́ tá a bá kúnlẹ̀ ádàbò parí síbi ìkúnlẹ̀ àpálẹ̀ ilẹ̀ yorùbá kódà ilẹ̀ yorùbá yìí yorùbá o yorùbá sọ pé ni kí ni ìwà kódà mi tó fún ìwọ́n ọmọ yẹ̀yẹ́ tó rí mi lánàá tó ti ẹ̀tọ́ tọ́tọ́ rí mi tó fojú pamọ́ tó ní ìwọ ni bàbá wa lọ bí tẹ́lẹ̀ sílẹ̀ ọkọ̀ jáde káà ah, bá ní ìdárí ààbò rẹ̀ lọ ìdárí lọ ni ọkọ̀ ah, ẹ̀mọ́ pẹ̀sà ẹ̀jẹ̀ gidi kan àbí báyìí gbélé gbélé ni ọtí gbà ọtí gbélé hàn ní mọ̀ fọ́ ọ̀kúnlẹ̀. gbogbo èyí tí ìsìláàmù takò ẹjẹ́ a máa ṣe yí hùn kọ́rọ̀ owó mọ lórí ike ṣé ní tí ìsìláàmù takò rè é ṣe é. tó dájú bí mọ́tì tó dájú pé à ah, wọ́n tó bá kúnlẹ̀ jílẹ̀ yóò ní pẹ̀lú àti ẹ màá dẹ̀ kú ọ̀lẹ́ fún yín kíra ní. ọ̀ ní sọ bẹ́ẹ̀ ẹ ẹ̀yin náà náà ti lè ní náà ẹ lẹ lè ní ara sí sábà pariwo pé òfin ọlọ́run ni òfin ọlọ́run ni. <laughs> so agbẹ́lọ́wọ́ bá ọlọ́mọ́sà fún wa ní ọ̀rọ̀ rẹ̀ eléyìí tá a sọ yìí ọlọ́mọ́sà wa. tó bá yé wa rẹ̀ ayé wa وصلي اللهم على عبدك محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد الله لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله وبركاته. جزا الله شيخنا المحاضر الشيخ عبد الحكيم بن عبد الرحيم كتبي حفظه الله. àwọn bí ti wà níbí àkọ́kọ́ ni bàbá àbàbà bàbá jẹ́ lásán so náà ìbéèrè tí ọkọ̀ wà ń bí wọ́n ní ẹ̀ ń sọ nípa pé ìkúnlẹ̀ tẹ́ ń sọ yẹn ẹ ní àṣàkáṣà ìkúnlẹ̀ ṣé a lè rí mú jáde nínú alukurani pé àṣàkáṣà ni. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah kálí máa fa ọ̀rọ̀ fún púpọ̀ àwọn tó jẹ́ àtàkàṣà òun náà ni gbogbo tó bá ti tako òfin ọlọ́run bóyá lè kúnlẹ̀ tí wàá tako òfin ọlọ́run òun láti ṣàlàyé rẹ̀ látàárọ̀ tí èèyàn bá níjà àlàyé kí wọ́n lọ rí tún ìdánilẹ́kọ̀ọ́ yìí gbọ́ inshàlá ó gbọ́ àlàyé rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ Allahu ta'ala a'lam. jazakumullahu khair. mo wọ ọ́fíìsì kan lọ mo á lọ gba nǹkan bẹ́ẹ̀ kẹsì èmi jẹ́ nìkan tí kì í kúnlẹ̀ tí mo ti mọ̀ pé òfin ọlọ́run ọba kẹsì mo lè kọ́kọ́ kúnlẹ̀ lọ́fíìsì yẹn kí n sáré fi gba nǹkan yẹn tí máa dé ta kí máa kúnlẹ̀ mọ́. ọlọ́mọ ṣáà ṣàánú wa ọlọ́mọ ṣáà jẹ́ ká lè mọ dúró ti òfin ọlọ́run àwọn èèyàn máa bára wọn nínú situation yìí lóòótọ́ kó lọ́ọ́ lè mọ ti ọ́fíìsì náà kódà ń gbà míì ó lè jẹ́ ìjòkó ẹbí gbogbo ẹni yóò ti ṣẹlẹ̀ rí àwọn èèyàn máa wọn ní ṣe bí kò sáwọn ọ̀jọ́ yín bí yìí ẹ̀rí ṣe ń tọ́ ṣe wọ́n kọkàn kúnlẹ̀ wọn sì ẹ̀ tọ̀sùn tó ṣe yẹn fún àgbò táwọn ìjọ yíngì tó bá ṣe pé nítorí ìjọ ni wọ́n ṣe ń ṣe ọwá ṣe bẹ́ẹ̀ nígbà náà àmọ́ ọlọ́run orújọ rẹ̀ wájú ọlọ́run àmọ́ tó wáyé pọ́lọ́run ọba lọ́ba tọ́rọ̀ bá ń sìn àti inú ọ́fíìsì ni o àti kọ̀rọ̀ ni o àti gbangba ni o kò síbi tọ́lọ́run bò sí. kí ẹ sì rí àwọn ọ́fíìsì tá a máa ń sọ yẹn àwọn ibi tó ti rọrùn jù gan yẹn. kí ẹ rí gbẹ́dẹ̀ yẹn bá dúró lórí sáǹdì èèyàn àwọn èèyàn gá lè tó yẹ ẹni tó lè dúró lórí sáǹdì rẹ̀ báyìí tá a bá gbéṣẹ́ fún bó ti máa mójútó ṣe wà nílé. a ní pọ́lísì so ẹ jẹ́ ká máa ní pọ́lísì tẹ́nìkẹ́ nígbà míì tẹ́nìgbà míì àìdínà tó ń gbà míì náà máa ń fà á inferiority complex ó máa ń fa kínní tí wọn náà ò bá ti dínà tó ó ní wàá dọ́fíìsì kan wàá rò kan máa dẹ́rù báyìí sórí ìwọ tó bá tó dínà tó brilliant àwọn ọ́fíìsì yẹn náà nídìí ẹ àwọn òfin tó bá ń gbélé wọn rẹ́dí àti mọ̀ ìwòkó òkè èwo ni òtakùnṣẹ́ táwọn ẹ̀dàkùn kéèyàn wá lóhun òkúnlẹ̀ sókó bá ṣẹ̀ wọn ni. tọ́wọ́ kan ni wọ́n ní ra òwe tó lọ́kàn wa pẹ̀lú yìí wà ní kọ́ wá bá wa ṣiṣẹ́. ọlọ́mọṣẹ́ àfọwọ́ ní àgbọ̀ yọ̀rọ̀ ọláwà. alhamdulilayi náà ìbéèrè mi tó wà ń bí wọ́n ní ẹ̀kọ́ tí wọ́n ní lọ́jọ́ tí ẹ wá ní ọ̀sẹ̀ tí ẹ wá lọ́hùn àmì oṣù tẹ wá lọ́hùn wọ́n ní ẹ̀kọ́ tí Sheikh Adam rahimahullah wọ́n lè ẹ̀dẹ̀ kó ti ṣe Kamaluddin rahimahullah ẹ̀dẹ̀ katira ṣe karamu àwọn ẹ̀dẹ̀ gbọ́n tó tọ́ ẹ̀dẹ̀ mufi ẹ̀dẹ̀ sọ̀rọ̀ fásídò ṣe Kamal àwọn gbọ́ pé wọ́n ní ìkúnlẹ̀ kò dá tó tọ́ àmọ́ àwọn bàbá yìí máa ń ṣe fún àti ìyàbá tó dọ́dọ̀ wọ́n tó ṣe báyìí ṣe pé kí ni Islam sọ nípa yẹn báyìí. ọlọmọṣẹ àsọwọn ní ẹsùn lọ rẹ níjọ náà aṣàlàyé rẹ bí nígbà tí wọ́n ń pín àwọn àfáà wọ́n láwọn àfáà kan ń bẹ wọ́n ní wọ́n mọ̀ pé kò dáa wọ́n sì gbọ́ yé pé kò dáa àmọ́ wọ́n mọ̀ páwọn èèyàn nínú ìlú táwọn wà níjọ́ tán bá ti rẹ́ni tí ò mọ̀ ṣe ó kọ kó kọ ọ̀rọ̀ bú òun ni wọ́n máa ń sọ nípa wọn sọ́dọ̀ àwọn àfáà yìí bẹ̀ kan wá mọ̀ nínú ọkàn wọn pé kò dáa wọ́n wá fi bẹ́ẹ̀ sínú ọkàn àmọ́ wọn lágbára àti lè ṣe é ní gbangba bàbá ládàmọ́ wa ní wà á nà lé ní òlà ìkà nọ́fàr lára àwọn àfáà tó mọ̀ pé kò dáa tágbára wọn tẹ̀mí wọn ò gbé èpè àti òbí táwọn èèyàn mọ bú wọn ara wọn ní àwọn ẹ dákun ńgbà táwa ò sì wá bẹ̀rù èpè táàsì bẹ̀rù èébú ẹ̀rá àwọn aṣẹ́ àbáwá ní ṣe é àwọn jẹ́ àlejò tó bá ẹlòmíì ìjìnlẹ̀ ní àwọn ọmọ yóò mọ̀ wá ara wọn

ó sọ yìí ó sọ yìí ayọ̀ ó sọ yìí bẹ́ẹ̀. torí tó bá di jọ́ ọ̀gbẹ́ni àlùkè ọmọ ọlọ́run ní dójú tì í. àmín àmín. now ìgbà tó ti wá sọ yìí ǹjẹ́ ẹ̀ ń tìtì ọ̀rọ̀ ìkúnlẹ̀ tí bá bẹ́ẹ̀ ní ẹni pé àwọn kan ní pé tàbá bẹ́ẹ̀ oníkẹta fi ń kírun kírun àwọn kan ní mẹ́jọ ni méje ẹ̀yin ní méje ni náà tí mo wá fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀hún mi inú méje yẹn máa wá fi mẹ́fà lélẹ̀ inú méje yẹn ẹ̀yin náà ti mọ̀ pé máa fi mẹ́fà lélẹ̀ bẹ́ẹ̀ náà àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì mo lè dúró mẹkáníkà ẹnjìnírìn ni mí wọ́n wá gbé mọ́tò mu wà ní wọ́kṣọ́ọ̀bù wọn gbé mọ́tò dé sí so ẹni ẹ wá ń sọ fún mi pé ah iná ọ̀yẹ́ sàn ọ̀yẹ́ kan tó lábẹ́ so ìjẹ́ tí mo bó ṣe pè mí yẹn mo láti bẹ̀rẹ̀ wa bẹ́ kí n wo nǹkan tó ń ṣẹlẹ̀ tó mo fẹ́ wá bẹ́ wa bẹ́ mọ́tò oríkùn mẹ́fà yìí náà mo tún fi lélẹ̀ pé kí n wo nǹkan tó ń ṣẹlẹ̀ náà anábìdá ti sọ fún wa pé kò fún iṣẹ́ pẹ̀lú àníyàn ni so àníyàn tó mú mi ṣe kíní yẹn ládìtì ni because níta ní láàrin náà tọ́lọ̀ ń fẹ́ láàrin náà ni pé ká mọ̀ ṣẹ̀bọ̀ pẹ̀lú òun náà mo fẹ́ kẹta mi yànnà náà nìyẹn ọlọ́run bá aṣọ ilé ṣòro ọlọ́run jẹ́ pẹ́ fún wa lórí dáadáa inú mi dùn ẹ ẹ ẹ dàpọ̀ ẹ bá ṣòro ọlọ́run níjẹ́ ṣubú lágbára ọlọ́run èmi láìpẹ́ yẹn wà blond inú mi sì dùn púpọ̀ tẹ̀mọ́ ọ̀sá àkànjú méjì lọ̀rọ̀ yìí ìkan lọ̀rọ̀ àníyàn ìkan sì lọ̀rọ̀ àpèjúwe tán mú wa tẹ̀wọ́n àpèjúwe yìí àkókò ni ò gbà wá ó wà lára àwọn ìrújú tí a fẹ́ sọ. mo rántí pé láwọn àdúgbò kan ládùúgbò wa lọ́hùn nígbà sáfà kan gbọ́ ta ti wá sí débi ó wá ní ọmọ àlè owó ara rẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣé tí ó bá yàgbẹ́ ìmọ̀ ń bẹ̀rẹ̀ fún gbẹ́ àbí ẹ bẹ̀rẹ̀ fún gbẹ́ eléyìí bú ọwọ́ ara rẹ̀ ọ̀n kúnlẹ̀ fún lè kúnlẹ̀ fún èèyàn ẹnìgbà tó sọ èmi àtàwọn ọmọ bá ti bú pé ìmọ̀ yàgbẹ́ ń bẹ̀rẹ̀ fún <laughs> ọlọ́mọdé alágbẹ̀ẹ́ àkọ́kọ́ ṣẹ́rí àníyàn nǹkan méjì la máa ń wò níbi iṣẹ́ kìí ṣàníyàn nìkan wọ́n ń wà níyàn àtúntò máa ń wo àwọn bàbá wa máa mú àpèjúwe kan wá àwọn ọmọdé kẹ́kẹ́ fún mi lóṣù lórí ẹ̀ ọmọbìnrin kan ọmọ twenty years ni ìyá kú bàbá kú kò wá sẹ́bí tó fẹ́ mójútó ó wá ní àwọn àbúrò ìkan ọmọ thirteen years ọmọ ten ọmọ seven òun nìkan ló ti wá tójú bọ́ láàrin wọn ọmọbìnrin yìí wá gbé àníyàn ẹ̀yin àbúrò mi yìí gbogbo ẹ̀kọ́ tó wà lẹ́mí àwọn bàbá wa kan fẹ́ ran yín kì í sì ran yín ẹ lọlé tẹ́wú ẹ sì lọlé ìwé ó bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ó wá wáṣọ lọ ó wáṣọ bọ̀ ó kiri pure water kò jọra wọn ọ̀rẹ́ rẹ̀ kan wá pé pé ah, ayé ò lọbi tí wọ́n ń lọ mọ́ ó ti láwọn iṣẹ́ kan tó yàn máa ń ṣe é ṣe o ìjẹ́ irú iṣẹ́ wo iṣẹ́ oṣó ni o oṣó táàmù ṣàjẹ́ àṣẹkọ àjẹkọ yóò dá kankan mọ̀ ò já àwọn bọ́ìsì àkànmọ̀ tẹ̀lé àwọn bọ́ìsì jáde àkànmọ̀ jáde ó ní bẹ́ẹ̀ ni àtúnṣe aṣẹ́wó náà ń sọ fún un àwọn àwọn àwọn kálíbà táwa ń gbé kèé sí àwọn ní one five two thousand tọba outing kan lásán wọn bá gbé ẹ jáde wọn lè fi wọn lè bínú fún ẹbí two thousand ẹ à ìyẹn bá ó wá wò ó pé à ah, ìfẹ́ ṣiṣẹ́ ìdọ̀tí àmọ́ àwọn àbúrò mi tí mo fẹ́ rán ní ilé ẹ̀kọ́ jọmọ́ àníyàn tó ní dàbí ò dáa ẹja bẹ̀rù ọlọ́run àníyàn kó fẹ́ ran àwọn àbúrò lọ́wọ́ ó dàbí ò dáa ó wá torí àníyàn yìí ó sì bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ aṣẹ́wó ó sì rán wọn bẹ̀ lóòótọ́ ó sì rábúrò rẹ̀ kínní ó parí secondary school ó lọ yunifásitì àbúrò kejì nígbà táwọn àbúrò rẹ̀ ó fi dàgbà òun náà padà ti wá jáwọ́ o àmọ́ ó ti mékì ẹ̀ látara sẹ́yìn ó ti wá lówó ó ti ṣe gbogbo ẹ̀ ẹ dákun brọ́dà wa tabatúrẹ́ lòmíì tó wà nínú condition yìí táníyàn rẹ̀ sì dáa ṣé àlè advice ẹ̀ pé kó ṣe irú iṣẹ́ tó dùn ṣe àlè advice ẹ̀ ẹ̀yin náà sọ pé àlè advice ẹ̀ ṣe ìgbàpá nìyàn rẹ̀ dàbí ò dáa definitely àníyàn da nìkan òun kọ́ ni a máa ń wò á wo àníyàn á tún wá wo iṣẹ́ ṣó túbọ̀ sí pé tá a bá fẹ́ kúnlẹ̀ táníyàn wa bá da pé àfi ṣẹbọ sọ́nà á wàá wò pé kí lọ́lọ́run ọba sọ nípa ìkúnlẹ̀ nígbà tó lọ́run ti lóun ò òun kò sí báníyàn wa ò bá ti dáa tó kò ṣe kí ni kò náà ni alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kọ́wá ní àmọ́ kúnlẹ̀ sí táyà afẹ́báyàwó wa lò pọ̀ oríkè méje oríkè méje òde ni a máa ń lò jọ ọ̀rọ̀ táwọn sọ báyìí torí a fẹ́ ṣe pẹ̀lú ìyàwó wa tá à ń kí ìyàwó wa ni <laughs> àbá ń gbé tóbi nínú a gbọ́dọ̀ fẹ́ àdírẹ́sì ẹ̀ka pé ọ̀sùn fún ìyàwó rẹ̀ fún ìyàwó rẹ̀ nu fún ìyàwó rẹ̀ ṣé yóò jọra wọn tọ́ ni wọ́n ń lò lẹ́ẹ̀kan òun a ní tó ní kèméje tọ́lọ́wọ́ ọba sọ ń bẹ̀ wọn ẹ̀rí ká tún sọ pé kèé sí àwọn àfáà súnà láti tọ́ máa ń lò àwọn tábà náà máa ń lò àwọn àfáà tá a bá lọ́wọ́ wọn abalọ́wọ́ bàbá kàmọ́lì abatáládé àbùdẹ̀ nínú ẹtù wọ́n sì dá padà sọ́dọ̀ aládìí òsùnmánù dáfódíò àwọn bídà ti nìyí àwọn náà dáwọn oríkè méjèèjì ọlọ́dà àmọ́bí sí wọn. náà Sa'id bin Jubair ló àwọn táàbù òun náà sọ fún apá àwọn oríkè méjèèjì tọ́lọ́wọ́ ọba ń sọ òun làwọn oríkè méjèèjì tá ànábì lọ́lọ́ ní ká mọ̀ fi forí kalẹ̀. tábà lóun ní ká mọ̀ fi forí kalẹ̀ ìyẹn ti di tàpọ́nlé kò túmọ̀ sí bẹ́ẹ̀ gbọ́ fún kẹ̀mí. táàbà fẹ́ jẹun ẹ dákun á lu ọwọ́ àbá ànímọ̀ lu ọwọ́ ta'ala náà wọ́n ní ẹnìkan kí ìṣá ẹnìkan kí sáfù wítìrì. wọ́n lẹ́nìkan fẹ́ kí ìṣá ẹ̀. ẹni tó kí sáfù wítìrì sábọ̀kẹ́ nìyẹn ò ṣe ìkọ́ mọ̀ ẹni tó wá fẹ́ kí ìṣá ìjọ rẹ̀ ṣé ìkọ́ mọ̀ ò ṣe dandan ni. nígbà tó ṣe pé ó ti tẹ̀lé ẹni tó ń kírun yẹn ni tó ti tẹ̀lé ìtẹ̀lé tó tẹ̀lé yìí òun náà ni nǹkan tí yóò fi máa bá lọ. ìkọ́ mọ̀ ṣíṣe ipa ń ṣe ìkọ́ mọ̀ dandan kọ́ ni kó ṣe pé ọlọ́dọọdọ ni ó mọ̀ ṣe ìkọ́mọ̀ kákọ́ gbàgbọ́ yẹn láti di pé muhammed ẹ̀yọ̀ kan ni yóò ṣe ìkọ́mọ̀ ẹni tí ò sì sí ńlẹ̀ ńgbà tán ṣe ìkọ́mọ̀ tó bá ráká gbẹ̀yìn olóòjọ́ ni wọn àbí olóòjọ́ ni wọn olóòjọ́ aláwọ̀kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ kọ́mọ̀ yìí ló tún wá tó báyìí ṣe àrí tí mọ́sálásí kan bá wà tán bá a sì ṣe ìkọ́mọ̀ ní magrib táwọn ẹlòmíì bá dé tí wọ́n fẹ́ kíjọ̀ mọ́ bí wọn bá ṣe kọ́ mọ̀ ìkọ́ mọ̀ àkọ́kọ́ tá a ti ṣe ó gbé gbogbo òun tá a mọ̀ kí ngbà náà tí ìrùn mi ò fi wọlé èèyàn bí ọ̀rọ̀ mi yé o ìkọ́ mọ̀ tá a bá ti lórí mọ́gìrìgì àkọ́kọ́ jẹ̀mọ́ ẹlẹ́kẹ̀jì wá dé jẹ̀mọ́ ẹlẹ́kẹ̀ta wá dé àwọn ò wá ṣe ìkọ́ mọ̀ mọ́ ìkọ́ mọ̀ ti jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ ó ṣe kí ni jẹ̀mọ́ ó gbé gbogbo wọn kódà tó táwọn mọ́sálásí mi ò bá pèrún kí mọ́sálásí ẹyọ kan ó kọ́bà gbogbo wọn àwọn kan wọ̀nyí ló ní àwọn àlàyé nínú àlàyé fíkìú ó bá di lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ a tó máa tẹ̀síwájú abẹ́lúwa wa bimanihi wa karami wa izi wa fọ́lé kó ṣàlékún àti àlékún àgbọ́yé wa subhanakallahumma wa bihamdik wa barakatuh. جزا الله شيخنا المحاضر حكيم بن عبد الرحيم كتب رحمه الله ورعاه ọ̀sọ́lọ̀sọ́lọ̀ sáàmì ẹ̀sẹ̀ dáadáa náà àwọn awá sí tí ó wà ní ojú ọ̀nà kí a má gbàgbé nípa àrádùn insha Allah wọ́n tó máa wáyé ní àrádùn àgbẹ̀rẹ̀ ní ọ̀dẹ̀